obì dúdú rè ìwọ ìyàwó wàá mú eyín wàá fi gé obì dúdú yìí wàá wá gé sí ẹnu ọkọ rẹ léyìí tí ń ṣe èṣù láàlú ó yá gbà. èmi ò fẹ́ ṣù. wábì ẹ wọ ẹ wọ wábì. ìyàwó ta ló sọ̀rọ̀ inú wa ló sọ̀rọ̀ ó ń ṣe gbọ́dọ̀ ẹ̀yin náà lọ bí èèyàn kọ́kọ́ ìyàwó mi bẹ́ẹ̀ ni ṣé wàá ní. ẹ̀yin ò fọ́ sọ pé ìyàwó mi dà. ẹ ní sùúrù ẹ má fọ́ tì o ẹ lè ṣe kẹ má nílẹ̀kùn lé o. ẹ káàsán ṣé kò sí tálẹ́bì o. Um, ẹ káàsán. ẹ káàsán. ta lẹ ń béèrè. madam ń béèrè madam. madam láti bo. Um, èmi ni new driver tó ṣẹ̀ṣẹ̀ gbà tí mo fẹ́ máa wá madam. driver. driver ẹ má bínú sórí ọlọ́run o ẹ ti ní experience mọ́tò tọdún mélòó. Um, mo ti ń wa mọ́tò sí i ó ti mọ kọjá seven to eight years. ẹ ti ń wa mọ́tò ìyẹn mẹ́rin rẹ ti parí. ọlọ́run jẹ́ kí mi pa yín ẹ ṣe máa bẹ̀rẹ̀ pẹ́fọ̀n. Hmm. torí ibi tẹ́ ẹ fẹ́ wẹ̀ agbada ojú kù ni ṣé ẹ lè wá gbégi lódò. <laughs> yóò wá gbégi lódò mọ́tò ni. ṣé ẹ lè wá blásùpé tí bá ń lọ èyí ọkàn máa lọ ẹ̀mí gbọ́ kankan ṣẹ́rí CRV àti normal salon car ni mo fẹ́ wà mo ti mú wá wà mí nìyẹn. ṣe é látẹ̀mọ́ra. kí ló ń jẹ́ àtẹ̀mọ́ra. sí wàhálà sórí tẹ́ńtẹ́ ẹ fẹ́ wà yìí tẹ́ ẹ bá ní àtẹ̀mọ́ra yóò yọ tírí lẹ́yìn yẹ ẹ o. pẹ́tẹ́ sọ yé mi. Ah, yóò mọ yíyin tó bá yá um, ẹ dúró báyìí ṣé ìjàlè wọ́n ní pé ń bọ ẹ lọ tán nínú palọ́ọ̀kì nígbà tí o máa wá palọ́ọ̀kì títí yóò nìyẹ́ ẹ dúró mò ń bọ̀ o pé kò sí nǹkan tẹ́ ẹ lè jì. ẹ̀ ń béèrè madam ẹ wá jókòó àánú mi ò ṣe mí ṣé èyí tí madam bá fi lè dé bá yín lórí ìjókòó ní gbígbẹ̀lẹ̀ ẹgbẹ̀ ẹ wá jókòó ẹ wá sìgá báyìí ẹ sìgá báyìí àánú mi ò ṣe mí ẹ wò ìgbà tẹ wọlé gan sójú òsànà fún pé gbàlejò báyìí lè wọlé ní ọjọ́ àkọ́kọ́ ibẹ̀ yẹn ló yẹ kẹ́ ẹ jókòó sí ẹ wá ń darapọ̀ ẹ àánú mi ò ṣe mí kélé ògbé ẹ jẹ́ kí madam bá yín because o lè díẹ̀ díẹ̀ bó ṣe máa bẹ̀rẹ̀. yeah it's okay màá bẹ̀ sọ̀rọ̀ later ẹ má gbàgbé àti send receipt yẹn sí mi yeah mo bá kàn all right okay bye. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. calm down Tell your man ṣe you allow them concentrate how are you. bẹ́ẹ̀ ma èmi ni driver ti Mr. Banji ní kó wá ṣiṣẹ́ fún un oh oh oh oh okay Um, ìwọ ló send pictures mi lórí whatsapp right. bẹ́ẹ̀ni èmi. má bínú ó kọ́ mi lẹ́nu because mi mọ̀ bóyá kí n lo oab air because eh, ojú tí mò ń wò yẹ àti wàá gbẹ́nu lé sixty. Um, um, mo lè yọ̀ǹgbà o mo yọ̀ǹgbà bẹ́ẹ̀ ni. how old are you. Um, thirty five ni mo. ẹ lo football age ẹ bẹ́ẹ̀ fi wá ẹ rí verse fifty three sí thirty five ṣe é mọ́ mọ́ ni. Ah, thirty five ni mo twenty five even mi ò tí pé thirty five nǹkan gẹ́gẹ́ ó ṣe kù bí oṣù kan tó fi máa pé thirty five. ẹ go gan bakery nìyẹn o àbẹ ṣiṣẹ́ site. kọ́lọ̀ ṣáà ṣàánú wa kó má jẹ́ ká rí nǹkan tí ó ju agbára wa lọ. understand ìlú lé náà bọ́wọ́ hàn lójú ìlú lé yẹn yín gangan lẹ gbé sójú. so how long ni ẹ fi experience mọ́tò mi wà. Ah, mo ti ń wa mọ́tò láti ìgbà tí mo ti wà twenty five. twenty five and you're supposed thirty five that's ten years. bẹ́ẹ̀ni ten years mo ti wá that's good. ẹ kí ló wá ṣe mọ́tò títí yín gan because ó yẹ kẹtìrà mọ́tò tí yín fúnra yín kí ló ṣẹlẹ̀ sí. <laughs> ọlọ́run máa ṣe yanu mi ò tí ì rà ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ọlọ́run máa ṣe. that's good you are a young uh, bẹ́ẹ̀ ṣe sọ <laughs> young optimistic person i like people that are optimistic it's okay actually um, kàn wá wọn neatness yín bẹ́ẹ̀ a lè tọ́jú mọ́tò so I'm a mú key níbi orí speaker get the car kẹ́ fọ̀ dáadáa kẹ́ clean ẹ̀ bí mo ṣe wà ní òfẹ́ kí ìdọ̀tí ẹyọ kan báyìí kó wà ní mọ́tò mi ṣé ti yẹ yìí so tó bá ṣe ṣe kẹ́ vacuum you know i don't mi fẹ́ rí òkúta mi fẹ́ rí kankan má like mọ́tò clean and clear is that fine. Oh, yes ma'am yes so you can you can just do that and excuse me one more thing ṣé ẹ ní bill i mean body odor. ẹ ẹ mi ò ní anyways tẹ bá ń gbòòrùn ara yẹn lè má mọ̀ ẹ tíra láti gbé abíyá sókè kẹ ẹ lè fẹ́. ṣé kí n súnmọ́ yín ni. àlọ́ ẹ ẹ fẹ́ pa mí sáyé ni ẹ̀yin náà ni kẹ gbòòrùn ara yín ó máa gbá nǹkan tó bá wá. sí ó máa ń máa lo ẹ̀rọ lọ́nà. ah that's good ààrẹ mọṣẹ́ yìí tẹ̀tẹ̀ ti dárúkọ rónà ó tọ́nù. Ah, tẹ̀tẹ̀ ṣe ń ṣọwọ́ yẹn ó hàn pé ẹ wà used to it that's fine okay All right. so let me see what you can do go clean the car and get back. sorry ma ẹ̀kan tí yẹn ń sọ̀rọ̀ ẹni kí n vacuum mọ́tò yẹn dáadáa ẹjọ ṣe ní vacuum machine nínú ilé ni. no you can just improvise nǹkan tí mo mí ni pé kí gbogbo mọ́tò yẹn ṣáà clean mi ìfẹ́ rí yẹpẹ̀ tó bá wù yẹn lè lo pillow bó wù yẹn kẹ́ lo uh, towel just make sure the place is clean that's it. pillow pillow. kí ló ń ṣe máa thirty five like fifty three yẹn ṣí eré ni ẹ lọ jàre ṣé lè dẹ̀ máa lè ṣiṣẹ́ bíbá ìṣá. lókì ìyẹn màmá kàyàn lóhùn ni. Ruki, Mọ̀dà mọ̀dà mọ̀ ń bọ̀. Kí ló ṣe mọ̀dọ̀mọ̀dọ̀? Kí ló ṣe ẹ́? Àbọ̀sí ni gbogbo orí burúkú yìí máa bá dé náà. Kí ló ṣẹlẹ̀? nǹkan jọ́nà bọ̀ ni mo ti sọ tiẹ̀. kí ló wà lẹ́yìn ẹ̀. ẹ mo gbé. kí ló wà lẹ́yìn ẹ̀. oúnjẹ tètè tó náà dá. ráìsì adú ráìsì adú ló jóná. ọ̀daràn ó gbóná ó gbóná dákun. ó yá gbé dáadé gbé dáadé gbé fọwọ́ ara gbé fi ọwọ́ ara ẹ̀ gbé. ṣe ah, àgbákò fi ọwọ́ ara ẹ̀ gbé oúnjẹ lójú ló báyìí oúnjẹ lójú ló báyìí. ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ẹ̀jọ̀ ó gbọ́dọ̀ àwọn ọmọ àpò ẹ̀dá ọkùnrin ọlọ́run it was intentional immediately mo dà sórí náà ni mo lọ toilet I went to poo. ó dárò wọ toilet. I went to poo. ó ṣe lọ toilet ní wọ kitchen gloves ẹ̀dá. mo gbàgbé sínú toilet. ó tún wọ glove wọ toilet. ah ó ṣàfihàn kó bó ti jẹ poison. ìlọrí òun wọ tọ́lẹ̀tì òun wọ kíchìn simultaneously. I know what you mean mo ń lo shampoo mo ń lo shampoo mo ń wọ́ọ̀ṣù ẹ̀rọ kùtùrọ̀ ẹ̀rọ kùtùrọ̀ ẹ̀rọ kùtùrọ̀. yẹ yẹ orúkọ mi o yẹ yẹ yẹ yẹ kí ni mo fẹsẹ̀ gbá yẹ. lẹ́bù mi ni mo lose your totally. ó pa mi sókè ọmọ dára ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ àtúntò ẹ̀dá kù láì lọ ẹ̀dá tó máa dáwọ́ ẹ̀dá tó lọ tó lọ ẹ̀dọ̀ tó lọ tó lọ ìjọba ẹ̀fẹ̀lẹ́ ẹ̀ má ṣe láyé lẹ́sẹ̀ ẹ̀fẹ̀lẹ́ tó lọ lọ́wọ́ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀ má sùn ẹ̀ má sùn ẹ̀ má sùn ẹ̀fẹ̀lẹ́ ẹ̀fẹ̀lẹ́ tó lọ lọ́wọ́ ẹ̀fẹ̀ tó lọ lọ́wọ́. Izzy kí ló ṣẹlẹ̀? Mo dáhùn pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìlọrí kí ló ń ṣe. mo ń scrub ẹ ni. ṣé mo ní o scrub ẹ ni fadada jàre díẹ̀ díẹ̀ ìwọ bẹ́ẹ̀ eh, kí ló dé ah, o fẹ́ ṣe mí léṣe ni. ẹ pẹ̀lẹ́ wọn. mo dẹ̀ mọ gbogbo èrò nú yín mo mọ gbogbo èròǹgbà yín ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ mi lórí bẹ́ẹ̀ ni mo sọ eh, ẹni tó bá ní kí n kú òun ló máa kú ẹ lè ṣá mi ẹ lè ah, ṣàmì ikú tí ń tọ́ sí yín ẹ lè ṣàmì ẹ lè ṣàmì kí ni wọ́n ṣe wọ́n di ẹ̀ ni. mo squad budi. fáṣẹ ṣẹṣẹ dáadáa jàre. èmi wò pé ńgbà tó ń fà tẹ̀ ń pariwo ní bá tó ń fà káriwo mọ̀ lọ di méjì nígbà òun ti ń fa yí ẹyọ kan tí bá tó ń fa tọ̀dọ̀ yín yóò di yéye ni. tó o bá pè ní kí ni máa ń fa ajá kó kúkú fa ajá kí gbogbo nǹkan tó ń rùn tán ẹranko díẹ̀díẹ̀ eh, kí ló ń ṣe kí ló ń ṣe wọ́n fà jábẹ́ sí ní kí n fà jábẹ́. ló ń mọ́wọ́ lọ síbi tán mi ṣé ibi tí mo ti fi ṣèṣe lélẹ́yìn ni. ilé kọjá mi. o lè kọjá bo ìwọ ló fẹ́ máa sọ ibi tó fẹ́ dé nínú ara mi ló yá wèrè ni o tún ń wọlẹ̀ fún mi nínú ara mi. ẹ má bínú náà mo fẹ́ lọ tọ̀ ìtọ̀ ń gbọ̀ mi. ìtọ̀ ń gbọ̀ ẹ̀ Ìlọrin òun bá mi fa ẹsẹ̀ mi ìtọ̀ ń gbọ̀ ẹ̀ níbo ló fẹ́ lọ tọ̀ sí. mo fẹ́ tọ̀ síbẹ̀. mo fẹ́ tọ̀ síbẹ̀ tí fi ti mọ́ tọ́ sí bí físítọ̀ toilet. ẹgbẹ́ kí ni ìwọ ń fọwọ́ kan ara tèmi ara tèmi múùfù débi tí nǹkan ẹ̀ ń le tó fi wò pé ó fẹ́ lọ tọ̀ mo tún bí ẹ pé bó ló fẹ́ tọ̀ ó ló fẹ́ tọ̀ síbẹ̀ ìwọ sẹ́mi ìbàjẹ́ yìí má wàá pọ̀ o ah. ó yá dìde kó lọ tọ̀. Ah, ẹ ṣe gan ma. gbé pílò mi sílẹ̀. yes ló ṣe. ẹ lẹ́wù mi. ẹ ṣó le ni òun fọwọ́ kàn mí lára kí ni ẹ ń le tó fi ló fẹ́ lọ tọ̀ mo tún bí ẹ pé mo lọ fẹ́ lọ tọ̀ ó tún ga bí E ẹ̀kẹ́ ẹ̀fún mi ó ní ìwọ fẹ́ lọ tọ̀ síbẹ̀. mo mo dá pé lọmọkùnrin yìí tó sì ti ń gbọ́n mi sí pẹ́ bí mo tó wá ń ṣe mọ́ra sí ní ṣe àfẹ́ tó ṣe. ẹ mọ ẹ ẹ mọ. ó yá tọ̀ sílẹ̀ ẹ mọ jẹjẹ ó yá máa ṣe tó bá tọ̀ sílẹ̀ bí kò pa ẹ́ ó yá máa tẹ̀ ẹ́ òun fọwọ́ kàn mí Jolly, jolly, jolly, sweet by consider. Ada police, I tell sweet by consider. You are consider. I need that one consider. Ọpẹ́ police, police gbé wọn prison. Jolly, jolly, jolly, sweet by consider. I police. I say carry police ya. Kí ló rí? Kí ló rí? Àwọn onírògùn ah, àpèjá mi. Ah, tó sì ń pariwo lọ rí bọ̀bẹ̀ ní pọ̀ nìkan lè wà ní ilé. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tá à ń pè wọ́n náà tó dán. Ó súnmọ́ mi. Ó gbọ́. Ṣé mò ń rìn? Irú kàtàkàtà wo ni sí ó láàárọ̀ ìbàdàn? Kí n sún mọ̀ sóhun. Kí ló kàn tuntun pẹ̀lú yìí? Tó fẹ́ gbóòórùn ara rẹ̀ fún ara rẹ̀. Tó ní wẹ́ni tí ó tẹ̀sí ẹ̀fọn pé sóhun lọ bá sórí àlétí ọgbọ ohun ara rẹ ṣèṣe pórí ń ta ọ àbí pàlàpàlà wo ló fi ṣẹ̀mí lọ́wọ́ láàárọ̀ ìwà ẹni sìn so sọ ọjọ́ kù ni òkú tó dáa gan tí wàá rẹ da kó tó di pọ́ jáde láyé tó bá bò mọ́lẹ̀ fógun ọdún tó bá wù bó ṣe sín náà ni ó ṣe wà abẹ́lẹ̀ tí ìwọ tó ṣì wà láyé tó sì ń lo deodorant ní tó bá ṣẹlẹ̀ gangan ní ọjọ́ mọ́ kí ni fi sí. ìlú màdàmú láàárọ̀ kó tó bóde ńlẹ̀ ló rán mi níṣẹ́ kí n lọ mú nǹkan wá bí n sì ti súnmọ́ pé kí n mú fún báyìí ló bá tì mí ló pariwo kí n ló kí n sún mẹ́yìn pé mú ọrùn bí gbọ̀nsẹ̀. nǹkan tá láì mọ̀ kan yín fi ń tira rẹ̀ lọ́pọ̀ ẹni àti fọ̀sánmọ̀ ẹ̀yin ẹgbẹ́ náà wojú rẹ̀ lóru ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí nìsí ọmọ pé nǹkan kẹ̀yìn tẹ́ lọ́rùn àá ayé ni kò sí kẹ̀yìn tẹ́ ìfẹ́ sí fàyè báyìí tí ó tàyè lọ́rùn ayé ni ọ̀gá wa madam tó kọ́ sínú wàhálà tó ń sáré kí tó ń béèrè ìbéèrè ìwèrè tí ò ṣe é ṣe yìí nìsín gbogbo àtijọ́ mọ̀ pé adaptation ìdààmú náà pé madam ó dààmú rẹ̀ lásán ni ìwà fọ́ọ̀sì victim ọ̀wá sáré káàkiri mọ́ gbóòórùn rẹ̀ pẹ̀lẹ́ o twelve fifty sẹ́sẹ̀ ń rí mi àmọ́ kálẹ̀ rí ọkọ̀ jẹ́ kí ìwọ náà gbádùn tó sì realize pé ìwọ náà pé akọ wá nǹkan ṣe sí. sọ̀rọ̀ ló sọ̀hún sọ̀rọ̀ ló sọ̀hún wọ́ lọ́mù wá kí là á jẹ láàrẹ tó lé bí ń pè mí. kí ọ̀nà ẹ̀jẹ̀ gbẹ̀rẹ̀ ẹni ò nílé gan kò jẹun tó fi kó lé rẹ̀ lóòrọ̀ yìí ìwé ẹ̀yin òṣìṣẹ́ lásán lásán adaptation ẹ̀rú tán pè ní ẹ̀yin náà ti ń kílèmù pé ẹ fẹ́ jẹun kò lè wọ́ọ̀kì o kọ́ńkálùkọ́ wà tí ó fi inú. olólùfẹ́ mi Ìlọrin mi sọ́ọ́ máa wò mí kébi pankú ni sọ́ọ́ máa wò mí kébi pankú ni. gbogbo tí ọmọ ju kí la fẹ́ jẹ kí la fẹ́ jẹ lọ Ìlọrin bá wá solution sọ̀rọ̀ ayé mi káwá ní pé mi rẹ̀ ń jà fún six months ká tó sẹ́tù sọ́ọ́ ní ọ̀sán ni ọkọ mi ìyún wọn ò ní lè ṣẹlẹ̀ ọ̀jẹ̀ ń kú dànù ni ọkọ mi chapa wá ń ti ń tọ́wálé gbogbo èèyàn ó fi ọ́ ṣeré ṣébi bí èmi ni. mo jẹ́ ìrẹ́. akébọ̀ ọ̀rẹ́ mi gan ti débi ń pa wọn. mo jẹ́. mo kàn fẹ́ kọ́ wọ́ pákẹ́sì ọ̀pá ni kó náà bá ti bẹ̀rẹ̀ sí ní ràn báyìí ní ìsìn ní dọ́gbọ́n wa kankan tá a ṣe tá a sáré sànjẹ́ kọ́gà ò tó dé. kò sí ọ̀sẹ̀ kò sí ọ̀pọ̀ mi jẹ́ padà sí. sí olè sànjẹ́. ẹ̀yẹ́ mi àmọ́ ká má parọ́ àwọn ìnífẹ̀ẹ́ èmi náà sì nífẹ̀ẹ́ rẹ̀ èmi ọmọ ṣiṣẹ́ nínú bí ìwọ náà mọ ṣiṣẹ́ nínú ọgbà bá sì mọ ọdọ́gbọ́n sí inú tàbí fúnra wa lóyún oúnjẹ mọ̀dà ń tán kọra náà láàmú fi bọ́mọ owó tó ń san fún wa lóṣù náà láàfin àwọn ṣùkú títí tí ó fi gba scholarship tó fi kó wa lọ ó kò bá ń jẹ tọ́lọ́. àdàpè ẹrú tán pé lòṣìṣẹ́ domestic star. abánigbélé abániwakọ̀ mi ò domestic star ká ṣiṣẹ́ bí ẹrú dankankan ṣe mọ̀ iṣẹ́ kọ́ lówó ṣe mọ̀. sọ ọ̀rẹ́ òní. sìṣẹ́ àmúyàn. òkúròrò lè kó yànjọ ṣe gbọ́ o. òkúròrò lè kó yànjọ ṣe mọ̀. àdàgbé àdàgbé ẹrú tó ń gbé ló ṣiṣẹ́ domestic star. akibu akibu people! Madam. Eh? Eh? Eh? Ẹ bá wa jẹun. Eh? Mo dáràn. Ẹgbọ́njọ́ kú ni. Akíbo. Lókì. Apọ́ oúnjẹ wa pọ̀ ni. Ìlọrí. Ẹ́. Eh? Adáwọ̀ oúnjẹ wa pọ̀ ni kì í sówó yìí láti sí àná. Tọ́kì. Oníkàwá mm. náà. Kádàrá wa ní dùn ni. Mm. Eh? Ẹ dára yín lójú. Hmm. Lẹ́tà dúró ẹ̀ báyìí mo bára fi ra. ké ẹ̀bà ló já sílẹ̀ nílé mi yẹn ké ẹ tún jókòó sí living room pẹ̀lú tọ́kì. àti ìdílé ẹni ẹ̀rọ jókòó. nǹkan tó lè mú kú délé yẹn. akíbu mo wá ń pariwo mi ò ríyàn kankan lẹ́nu gate lókì mo mú tọ́kì so gbogbo bẹ ṣe máa ṣe èrè tí bá ti jáde ẹ sì rò pé ó dalẹ́ bí mo ṣe máa dé lálẹ́. eléyìí ní ìkọlórí pé tẹ́ bá ti a máa ah ọ̀tẹ̀lẹ̀. tó méjì mo dáràn. Kúndé mẹ́ta àsìgbé àsì tó ń tọmọ tuntun àsìgbé àsìgbé àsìgbé. Ṣé ibi ọ̀rọ̀ dé fúnni síta ti sílẹ̀ mẹ́ta yìí? Ìyá jẹ́wọ́ gbogbo ara mọ̀ pé all eyes are good for your fire. Ẹ wo full stop yín là ń jẹ. Owó abúlé ìbàdí ẹ̀gúsí abọ́ mi nínú ilé mi ikú ti dé báyìí o torí wọ́n máa fọkún yín ránṣẹ́ ṣá. ó ah, bẹ ta kásá mọ fowó gbòkú wa. Ah! mo dá mo ti dá padà. bẹ́ẹ̀ àbò fẹ́ ṣòfò kò yá dìbú ó yá lẹ́yìn ọkọ̀ọ̀kan kéèyàn kan gbómi ṣọwọ́ kéèyàn kan gbẹ́ bá kéèyàn kan gbé ọbẹ̀ mo ṣe ọ̀rá sọ mi fẹ́ pariwo kò dẹ̀ fẹ́ bá ẹ má gbómi lẹ́nu o lẹ́yìn ọkọ̀ọ̀kan lẹ́yìn ọkọ̀ọ̀kan ẹ ṣe wá gbé sókè yẹn. ẹ̀wọ̀n ni a máa gbé lọ kí ṣe. àbẹ̀fẹ́ ṣòfò o fẹ́ sori burúkú ni mo sọ̀rọ̀ gbómi lẹ́nu ṣé ló pé nǹkan tẹ ṣe yìí nǹkan tó máa fi hàn bí yín ni nǹkan tó máa gbé yín débi tó máa gbé yín délé ńlá ni màá mẹ́sọ̀ pé mo rán yín lẹ́wọ̀n ah. ṣé tí bá ṣe pé ẹ fẹ́ mọ̀ mọ̀ ẹ fẹ́ pa èèyàn adúrú ẹ̀ bàyí ní ẹkọ́nọ́mì ta wà yìí ṣé ọmọ yẹn tó ń ta gàrí ẹ tún lo plate ẹ lu abọ́ ah, ó yá ẹ padà sórí ìkúnlẹ̀ wọ̀ ẹ ṣe bí ẹ tán kí ní kó ewu ọmọ lẹ́yìn ọkàn kan ẹ máa ráùndì tébù yìí nígbà ọgbọ̀n ó yá lẹ́yọ̀ kankan ìlọrí wọ bọ́ síwájú jẹ́ kí lọ́ọ̀rì bọ́ síwájú. ẹjí mi ò bọ́ wájú. ó ti mọ̀. ṣé kí n gbé lọ́wọ́ báyìí. ṣáré orí tébù yẹn ẹ máa yípo ẹ ní twenty times. òfin ah! ẹ rò pé mo ń ṣeré nǹkan tẹ́ bá ṣẹ̀wọ̀n sí tó máa gbé aṣọ fún yín ah! bí ṣeré nǹkan. ọwọ́ ah! tí ń ro mímọ́ domestic staff. mò ń kà abánigbélé abánìwakọ̀ mi ò domestic staff abọ́bà fọ́ ikú mi. tẹ́ bá tètè fáwọn ti èyí èmi. ó yà lọ twenty times alákọ̀ọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ parí. Ah, mo dáná. ìfẹ́ Ah, mi. ìgbà ìgbọ́ yọ ọmú mi. okúròrò lè kóyàn jọ yé sọ̀rọ̀ yé sọ̀rọ̀ wọn ti dàgbé fún ẹ madam wọn ṣépè fún ẹ ó yẹ ìrìn rìn pé fẹ sáfì fáfà báà gírílẹ̀ wà gírílẹ̀ wà. gọmùgọmù ọkọ̀ ọmọ ẹni ni ó mọ̀ wò ẹni gbọ́kọ̀ fún mi ṣé kò ní bí ọgbẹ́ ní ìṣòtọ́. lórí kíni ìjẹba lọ tàgẹ̀gẹ̀ lábúlé wa mẹ́fẹ́ sí ń gbé sẹ́gbẹ̀ lálálálálálá àti mi kí n kú tàbí ṣe mi kí n kú kí n kú kí n kú ní ṣe. gbẹ̀mí sọ́dà kókó gbọ́rọ̀ sọ́dà wà mérí òun mérí pé lọ rí bí àwọn ìjà tí wà nù kòtò ayé wẹnu wẹnu wẹnu wẹnu. àwa ń sunkún bí ẹni pé ìmọ̀ ń tó ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ sí wọ̀ nìkan ló ṣẹlẹ̀ sí sí bó jọ ṣẹlẹ̀ sí a ni ọwọ́ à ń sunkún ẹni tó ń sọ pé ó fìyà jẹ́ ọ yìí ọba tiẹ̀ jẹ́ yìí ọkàn olówó yìí tó fi ń sunkún yìí tó bá kọjá lẹ́nu ọ̀nà yàrá rẹ̀ tó bá mọ̀ pé tó ń sunkún sọ̀rọ̀ kó lè yọ ọ́nsẹ́ ẹni tí ò gbèsè ràn ìran tálákà ni kò mọ ibi tí ó fọwọ́ sí nínú ilé olówó nítorí pé àwa gangan kara wa kọ́ mọ afẹ́mọ̀ ṣe bí ọmọ lọ́dọ̀ rẹ̀ lọ́ fi járáǹkì wa rẹ̀ wà sunkún ta lè yàn bí èèyàn tó yẹ kó sọmọ encourage kó soso kòtò rẹ kó lè. túmọ̀ sẹ̀ ló náà sàlò ṣé mo parọ́ fún ọ èmi ò fi gbà kankan kára mi kọ́ mọ́ ibi ọba ti yí sí fólódì mi ni mo gbà bẹ́ẹ̀ nítorí ẹ̀ lèmi ò ṣe ní problem bíi tiyín. ìlọrí dérí ẹ̀bà lásán ni madam ṣe wá gbé wá dá ṣáájúrú èpè tó tóun ló ṣe fìyà jẹ́wọ́ tó tó bọ́ o. tí ọba alárò ni ó mọ̀dàmú. ta ló ra gàrí. mọ̀dàmú. àti gàrí àtẹni tí ó tẹ̀ àtàwọn tí ó jẹ ta ló ní. mọ̀dàmú. kí ni wọ́n á pa ọ́ níbi. olówó bọ̀ ọ̀nù jẹ́ ọ̀wá ń ké sótó sì ní ọ̀bọ̀ ọ̀nù jẹ́ tó ọmọ fara yìí lẹ̀ ni. ẹ̀ ló èmi ń wá olówó tí ó bà mí nú jẹ́ ẹ̀ ń wà ní ọ̀sọ́rí tí pẹ̀lú wọn wà this guy is mature wọ́n sì tẹ̀wọ́ fún mi ọmọ èké ní ìsìn ọkọ̀ ẹnu gà ṣé wọ́n ti mọ fẹ́ fẹ́ lé náà rè ẹ̀wẹ̀ ẹnu ẹkùn rè ó ṣe sùn wọn nke mo nke mo súnmọ́ lórí ebi burúkú ń pọ̀ mí inú mi ṣòfò inú mi ṣòfò kò sí nǹkan kan náà ní. ẹ lọ bá wa nǹkan tó jẹ. sèlú sèlú sèlú mi bàbá bá oúnjẹ ẹ̀bà tó lé ní ọba wa yóò lè dúró nù mí dọ̀la sánú mi. ó fọkàn sí jẹkújẹ kó dákẹ́ jàre bó ṣe ń sẹnu igan ìsìn irritate mi ọyẹ ń sá ọjọ́ kí n sọ i love you fún ọ ní ta ni ẹlẹ́nu ẹnu àgé màá bọ̀ wá ń tọ́jẹ̀. i love you. i love you too. àwọn ọmọ ọ̀sùn kan báyìí ẹni ọgbọ́n ò lè sùn wọn. mi ò ní ké mọ́. wẹnu bíi furu àyà ọyẹ ń sá ọjọ́ ni bọ̀bẹ́ mo ṣe ń wẹnu yìí ń dẹ́rù bá wọn. ǹjẹ́ wọ́n ó ṣèlórí mi ga o ṣé wọ́n sọ pé tẹ àìlówó lọ́wọ́ ìpáyàn ló kọ̀dà ilé má ti pa mí lórúkọ dà bẹ́ẹ̀ wá rí ọmọ ṣàwèrè epo tó dàbí títí ìlú ṣe ń dà wá láàmú lẹ́sù jẹun lásán ah, ìyá ìwà pọ̀ náà ṣe tálákà ó ṣẹ̀rù olówó ah! ṣé bàá mi bí mi rè ṣá pé táwọn náà ò ṣiṣẹ́ kan lówó bíi ilé ọmọ tí ò yìí ṣe rówó rí rárá àbí ṣẹ́gi lè lè dà ṣe alápá plastic rubber kó lọ́n kàn fi owó ìkó gbé fèmí náà kí n kó wa sanmọ́ ọ̀dọ̀ lọ́dọ̀ mi nínà tiẹ̀ yọ ọ́ ta ni àmọ́ ẹgbẹ́jẹ̀ ń dì ní mọ̀ ni. Ìlọrí clear dining yẹn a máa máa pariwo ni Ìlọrí ah, ṣé tí ń dùn ẹ ní clear dining yẹn ẹ̀yin ò báyìí tí pariwo sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́. ìgbà yẹn bínú pàlàpàlà wò rí báyìí. ìlọrí. ìlọrí. má. kí ni nǹkan tó jábọ́ yẹn. ah nǹkan. nǹkan kò jábọ́ mo gbọ́ tí kankan dùn gba onísìn kí ni nǹkan náà. mo gbọ́ sáwùndì gbàùn mo gbọ́ nǹkan kò ṣẹlẹ̀ mà. ọ̀dẹ sọ̀rọ̀ àwọn fẹ́ ṣépè fún ẹni torí nǹkan tó dùn gbà ò nílẹ̀ yẹn. ìwọ àti nǹkan tó jábọ̀ yẹn ẹ kóra yín máa bọ̀ má kọ̀bọ̀ má kọ̀bọ̀. ẹ fà nǹkan tó jábọ̀ òṣègùn mọ́ o. kò ṣe é kó bóyá àwọn máa bọ̀. aláwọ̀ yìí ló sùn bá ẹ̀ nǹkan jẹ́ báyà wọ́n sì mọ ọlọ́jú kankan kankan bí ọlọ́jú kan sí ìrànwọ́ ni. gbé o gbé o. nǹkan tó jábọ̀ ò ṣe kó ẹ máa wo dáyálọ́ọ̀gì kò ṣe é kó kò ṣe é gbé kò ṣe é kó kò ṣe é gbé. It wasn't intentional. Kí ló ṣẹlẹ̀? Àwo ló jábọ̀. Àwo mi ló jábọ̀. It wasn't intentional. Àwo fẹ́ sórí burúkú ni. Wow. Àwo mi jábọ̀. Ó dẹ̀ tún ní ẹnu láti sọ fún mi pé àwo jábọ̀. Gbogbo ìdúró ẹ̀ gan bí kí n pa ẹni. Ìdúró olórí burúkú ọ̀hà ìjọ ọjọ́wọ́ ẹ̀mí ẹ̀. Ó fẹ́ ṣòfò ni. Báwo ló ṣe ṣe táwọn mi fi jábọ̀? Actually, I want to tidy everywhere in the kitchen and it wasn't an intention it was a mistake. Oh, ikú ẹ náà ọmọ bá mistake dé ni ọmọ bá mistake dé ni sórí mi ò fẹ́ pariwo nítorí ẹ ti fẹ́ sọ̀yà yín lẹ́nu mi ò dẹ̀ nígbà kẹ́ sọ mí lẹ́nu ẹ̀yán mo ò fún játijàti kí ló dé ìran yín ò ṣiṣẹ́ owó rí mi nítorí tí ìran yín bá ṣiṣẹ́ owó ẹ ní máa mú nǹkan kẹsàn lé iye ọ̀làdà ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà kí ló dé náà wo bí èmi ò bá yín pariwo ó rò pé gbogbo àwọn àwo tó wà ní títì yẹn ó jọ àwọn ètò fi sìn yá yín lọ lé ọkọ ni tó pé tó bá jáwọ́ bá ìbẹ̀rẹ̀ gbé nǹkan ẹni àwo tó jẹ́ bíi sẹ̀rámìkì bíi mágùn ló jábọ́ tó yẹ kó ti kú kọ́ ní kí ló ṣẹlẹ̀ kó ti sọ pé ikú ti dé fún ẹ o tún sọ fún mi pé bòbò jọ̀wọ́ ẹ̀mí tiẹ̀ lè fẹ́ mi ni bọ́ báyìí náà mi ìṣeré wá lọ kó gbogbo ẹrù ẹ̀ wá lọ iṣẹ́ ti tọ́ mi wá. mi ò sọ pé mi ò lọ àmọ́ ẹ̀ ti rán mi lé yìí sì máa ń bà mí ní jẹ́ tá máa ń rán mi sí ìyá mi ẹ jẹ́ ká mú mi wá sáìdì nígbà tí bá wá gbẹ̀rù tí mo ní mò ń lo ìlú wa tí bá ní sí mo jọ̀gá mi lóde ní kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún ọ pé torí àwò náà fi lé mi lọ. nítorí àwò ló ṣe sọ ṣọmọ nǹkan tó máa ń ṣe èèyàn mọ́ta ní káyọ̀ kí n wá rìmọ́ọ̀tì ah. kò sí rìmọ́ọ̀sì lára yín tó o máa sọ pé nítorí àwò. Eh, mo fi rìmọ́ọ̀sì I am so sorry I am trying to beg. ọ̀tọ̀ọ̀tọ̀ kò lóòrùn kò yẹ yẹ yẹ yẹ àwọn èèyàn o fẹ́ ṣòfò ni kí ló kémi àtàwọn èèyàn ó yá wèrè ni. God kí ni o fẹ́ fẹjọ́ mi sọ lọ́run ni. <laughs> God, why are you looking at me like this? He knows innocent boy is sorry. God, why? So yẹ kọ́ on ń pa mí ni? Èmi ló ń di ọwọ́ fún tó ń bọ́ lọ lọ́hùn God, ikú ló tọ́ sẹ́gbèrè yìí. Mi ò rìpọ́ọ̀tù yín fọlọ́ o. Ṣé o ló pé mi ò mọ̀ nǹkan tó ń sọ? Mo fẹ́ràn láti máa rí sọ̀rọ̀ fọ́lọ́ nígbà tí bá ti ń fìlì pains. Ọlọ́run máa ń dá àwọn èèyàn lóhùn tí wọ́n bá ti ń sunkún láti inú ọkàn wọn wá. Ò ń sunkún lójú mi. Ọlọ́run ni mò ń I am so sorry. Ṣé ti rí? Tí bá lọ́ọ̀sì ló jẹ́ fún mi o ò ní sálárì lóṣù inú mi dùn láti sọ fún ẹ pé àṣedànù ló fẹ́ ṣe lóṣù mi ò ṣeré o owó yẹn ò tó o àwo tó fọ́ ṣùgbọ́n mo yọ̀ǹda yòókù fọlọ́hún lẹ́yìn sálárì ẹ mo yọ̀ǹda ẹ̀ fọlọ́hún bóyá kí ni o ní nǹkan tó fẹ́ sọ àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic abánigbélé abániwakọ̀ mi ò domestic star ó ti dàrú mọ́ mi lójú ẹni tí ń dùn mí nú ó ti wá kéré sí ti ń bà mí nú jẹ́ bàbá kan ti bẹ̀rẹ̀ ilé olówó rèé o bẹ́ẹ̀ tí ń kó dáàyàn tí ọlọ́mọ ronú rèé o pé tí sẹ̀líbítì bá fẹ́ dọ́pọ̀ abọ́mù ni ó wálé kí la gbé kí la jù lórí kíni lórí kíni ó lọ fẹ́ wo kò sí nǹkan tí ń gbọ̀tán ìbá nǹkan tí ń dùn mí nú tí náà nọ́ọ̀sì ìbànújẹ́ tó bá pọ̀ ju tí ń dùn mí nú lọ báyìí ara rẹ kò máa sọ. àánú ajé ṣe mí. tọkàn tèmi náà balẹ̀ mọ́ báyìí lórí pé mo fáwọ̀ etí mi náà gbọ́ ṣe ń gé o. oh my god. ìtúnṣu lọ́rọ̀ màdàmú rèé o torí inú oko rẹ̀ nígbà tá a ti ń pè mádàmú ẹni tí ò tí ì lọ lóko tí ò bímọ orí kọ́lọ́run ti ń dààmú rẹ o ẹni tó bá ti ń pè mádàmú ẹni tọ́lọ́run bá ń dààmú ni kọ́lọ́run mọ́ dààmú èmi àti yín o kọ́lọ́run mọ́ sì fà ti jẹ àti mú wá síbi tọ́ ha ṣé ibi tá ti jẹ wá wà ẹ̀ ọ́ ha o ká tiẹ̀ wá sọ pé àwọn òbí mádàmú wọn ò ráàyè tọ́ tó ní òsìláyè tọ́ra rẹ̀ kí ló tó wá dàgbà tí wá ń yí ọ̀dẹ. ṣé bí tí ìyá àti bàbá ẹ̀yìn ọ̀bà bí yàn dá èèyàn máa ń tún ara rẹ̀ bí kórúkọ rẹ̀ ó lè ga sí ni ṣé mọ̀ pàrọ̀ kan orúkọ màdàmú yìí ti bàjẹ́ ṣẹ́ẹ̀tì àwọn àdàmú leléyìí orúkọ ilé ti bàjẹ́ o. tipẹ́tipẹ́ sórí ah! pé lè gbó òfin tún gbé mu ni ó tiẹ̀ ti wá burú débi pé ọ̀tara kíkan bí ajé ilé kùkú sábàtì kan ti wàá fẹ́ pèrè mádàmú ńṣẹ́ níbo ni ó fi jíṣẹ́ sí. ó sọ́kùsì ní ó ti fi gbà lọ́ta rẹ̀ sí pẹ̀lú jẹ́dọ̀ ti wà ah! àmọ́ ètò ètò ìgbọ́ yìí ìbànújẹ́ ń lóko àyà mi. ẹ wo ṣé ẹ fẹ́ gbọ́ àwọn tó bí màdàmú wọn ò rọmọ tán o ṣe lọ́ fàbẹ́ jóná pàápàá kí màdàmú máa ṣe bí wèrè bí ajé elékùn ní gbogbo gbà sáà kéèyàn má fi ìṣẹ́jú kan báyìí pàdé ẹ̀rín lẹ́nu màdàmú rí àwọn tó bí wọ́n ti sòkú ọmọ ó yọ̀lẹ̀ kò lè pátá rẹ̀ tó wọ̀ lọ́sẹ̀ tó kọjá ó kojọ́ bẹ́ẹ̀ ni èmi ló ní fò tẹ́lẹ̀ lérí ibú mi àwọn tó bí màdámù ọ̀rọ̀ mọ bí o sẹ́yìn o máa wúrú wà pàlàpàlà tẹ́lẹ̀ rí ibú alẹ́ ń wù yóò rọ̀kọ̀ àbẹ́ni ibi títí ń ṣe bí ajẹ́lé kúrú káàkiri lọkùnrin yóò dúró ni wọ́n ń pè ni wọ́n wà wọ́ sí. ọ̀rọ̀ yẹn ti kọjá ibi tí wọ́n sọ̀rọ̀ lọ ẹ̀mí hmm. ò kí ẹ̀ bàbá àmọ́ làdé orí. ìyíkẹ́ àgẹ́rẹ́ àdé orí rẹ̀ gan sọ́wọ́lò fún mi. wọ́n tẹ̀lé bá wa dé ẹ̀gùn tó lọ́tọ̀ mi èyí tó ni wípé ṣé ọmọ pé nítorí àwọ̀ ẹyọ kan owó oyè ọ̀yọ́nu owó oṣù rẹ ni àbúrúdi owó oṣù kan ní òfìkì. ó ní odidi owó oṣù kan ní òfìkì. Ah, ah, tó bá fọ́ gíláàsì mọ́tò rẹ̀ ńkọ́. Ah, àfikọ́ ní káwọn gbé mi lọ ìyá gànkú. kó wọlé kọ́ ọkọ mẹ́wàá sí. o ti fẹ́ fi kúnlẹ̀ fún mọ́tì. madam sáfẹ̀ lé wa kúrò ní olè yìí. àmọ́ ṣé kì í ṣe pé oníyóò ti ń pàpárí fún àlejò òwe ilé tó lọ lélẹ̀ yìí àbí nǹkan mi ní jọ lójú. sọ́wọ́ àrin ṣẹ̀dé sẹ́yìn nígbà tó bá gbowó oṣù. Ah, ó lè fẹsẹ̀ rìn dé wo olódù ọba ibi tó ti rówó rálẹ̀kùn ó lè fẹsẹ̀ rìn dé bẹ́ẹ̀ aláyé yẹ. àánú ajé ló ṣe mí ó gbé ojúgbó pọ̀ látọ̀yọ̀ sí ìsẹ́yìn kó mọ́ sí ìrìn ìyà káàkiri nígbà tó ní depression àti problem fẹ́ pọ̀ ní ìsìn sọ fẹ́ lọ para rẹ lóru. Ah, mo ṣẹ̀ṣẹ̀ wá discover pé àwọn aráàwọ̀ àwọn láàánú lójú dára ọ̀yọ́ lọ nígbà tẹ̀sí mọ̀ pé igbó kún bẹ̀ lójú ọ̀nà wọn bẹ́ẹ̀ káwọn aráàwọ̀ bọ́ sọ̀yọ̀ kókó mọ̀ bá wọn roko. nínú èsì fáwọn ni ògùn rẹ ti ń sáré kìrìtìyàn ti ń yọlé ọmọ ọpẹlẹ tí bí mi ilé tí dágbé bí ṣọ́ọ̀ṣì oko òsígbà tó kùnú padà bòódó ọsàn àtẹkánṣe láìní sọ àti dá mọ láì rẹ òkúrú rí yóò mọ gbogbo wèrè àmọ̀dá sọ wọ́n ti bẹ̀rẹ̀ ẹni tó sí èrè jùlọ ẹjílẹ́ta yóò mú mọ́ o ẹ sì fi wèrè lẹ o. Ah, ah, ah. sórí àwọn ọmọ ilẹ̀ yorùbá tí wọ́n bá ti sẹ̀ síbi tí ọ̀yẹ́ kan sẹ̀ sí ewé oríjì wọn nìkan já bá wọn. ta ni ewé oríjì yẹn ti bàjẹ́ títí yàgbẹ́ bẹ́ẹ̀ ọmọ èké ti sọ bẹ̀rẹ̀ àtán wọ́n kọ́ oríjì ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ta sọ bẹ̀rẹ̀ àtán ni ayé ò lóríjì ilẹ̀ mọ̀tọ́ wọn. ẹ ẹ má fi kún ti ń ṣe mí mo pè ní wákẹ́ wá dá sọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ ni wọ́n ràn wọ́n rẹ̀ ń ṣe báyìí bí omi. ìwọ ìwọ ló sì ń tọ́ da tó ń ṣe bí ẹgbẹgbẹ gbogbo ẹrú rẹ àwítà gbogbo náà ṣe tán bí adìẹ brẹ́là ọ̀nbára sọ̀rọ̀ tí ọkàn sí ọkọ ọmọ bá dá sí. àní o máa dákẹ́ ẹ máa ṣe ṣe ẹ lè dákẹ́ fúnra yín yẹn ẹ máa pín wèrè sí ẹ kó wèrè yín jọ kẹ. ó lò sí lérí ibú sọ́wọ́ fáìlì eyín ni wọ́n á ṣe kẹrin ìbí mọ̀lú tó kú ọ́nú ọ̀bẹ. ọ̀sán àwọn ọmọ ọ̀sìn òun náà mọ̀ ti ka ọ̀gá tó ń di irọ́ ni o ti ń gbọ́ useless yash. olórí ọ̀bùn bàbá yìí sọ̀rọ̀ ìgbéyàwó ò lè gbé. ìyá àwọn ni ò lè gbé ìwọ́n tó ti tán táwọn táwọn. kí ni nǹkan tó ń ṣe ń tà because fòfòfòfò wà kọ̀ bá fò lọ́ta kí ló wá kiri. ọmọbìnrin hmm, wọn mo lọ gba fresh air ni. mo gba fresh ṣe oríṣiríṣi mo ń gbọ́ ẹ wọ́n ló ló fẹ́ rí mi. bẹ́ẹ̀ni wọn aṣọ àlè ẹni ó kù fún mi ń yà orúkọ mi wọ́n fi ń pè wọ́n torí pé wọn ò bímọ wọn náà ti wà lórí ààrẹ ó ṣe díẹ̀ wọn àwọn pé à ah, wọn nílò ẹni tí ó fara yí wọn ni torí àwọn náà tọ́ mi dàgbà ọkàn mi ò sì balẹ̀ bí mo sì gbọ́ pé wọ́n wà lórí dùbúlẹ̀ àìsàn mo wá ní mo fẹ́ lọ lè yọjú sí wọn. Ah, that's good ìyá àdúgbò ń dẹ̀ ṣe mí sórí ilé ayé yìí náà èèyàn gbọ́dọ̀ máa ní empathy kò dáa kí èèyàn kan ṣùgbọ́n máa ṣe bẹ́ẹ̀ kó máa gbé ilé ayé ó dáa kó lọ wò ó ní points Bí ọjọ́ mélòó lo wá rò pé o máa fi lọ wò ó? Ọjọ́. Èmi ń wo bí ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì? Bẹ́ẹ̀ni, two weeks. Àárẹ̀ yẹn fẹ́ já sí kú ni, ṣe fẹ́ prepare burial pọ̀ ni. Ọlọ́run ẹlẹ́dàá wọn ò ní jẹ́. Mo sì ń plan pé tó bá fẹ́ ṣe birthday eighty years, màá fún yín ní invite kẹ́yìn náà wá jàkàrà. So wọn ò kú ní two weeks. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n kú in the next fifteen years kí ló wá fẹ́ lọ bá ṣe kí ni nǹkan náà kéèyàn síkì kó dẹ̀ gbé wọn lọ sí hospital besides ẹ̀yin tálíkà àárẹ̀ yín òun pẹ́ tẹ bá síkì láàárọ̀ tó bá máa fi dálé tẹ́tí máa gbọ́ ẹbálẹ̀ tí tọ́ dànù bíbà àárọ̀ ọjọ́ kejì báyìí kókó láàárọ̀ tá lè lè máa sọ. irọ́ ìran mi èsì tálíkà èmi kàn yọra mi láàrin wọn mo sọ lẹ́nu kí n lè ríra mi he ni. ìpẹ̀lẹ́ ọmọ ọ̀tẹ́ dọ́là. kásùmù ní sọ ni mo. jọgbẹ́nu sàn jàre ó dẹ̀ fún mi give and take ó sọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ ẹnu wà rẹ̀ rí àtijọ́ tó ti sọ̀rọ̀ ẹnu náà ààrẹ ni bèrè ẹ. wọ́n ti bèrè mi. jọ kó ṣí lọ́jà rẹ kó gbẹ́dùn òṣì sọ̀hún. yes ma àwọn èèyàn ń bèrè mi kódà wọ́n ti fi google map wá mi mo pa network ni torí ìfẹ́ kí wọ́n rí mi tán kódà wọ́n ti fi drone wá mi rí bẹ́ẹ̀ sí ń wò mí lórí dùn yìí drone ń crash ni torí ìrìn àjò láti ìlú wa. ó ti ń tó mi ò ní ní sùúrù gbogbo rọ́bìṣì sórí Ọlọ́run fún màmá ẹ̀ ní àlàáfíà mi ò dẹ̀ gbàdúrà kó já síkú fún wọn àmín wọ́n á jèrè ọmọ àmín gbogbo àárẹ̀ tó bá mú wọn tó bá ti kọjá ọjọ́ méjì yẹn ni pé o ti fiṣẹ́ sílẹ̀ nìyẹn kókó pé kò bu ẹrù ẹ kó mọ̀ pé iṣẹ́ ẹ ti tán bíbá ìzídà kò lu ọjọ́ méjì kò dẹ̀ máa bọ̀ ní alẹ́ ọjọ́ kejì àbí àwa rírú ẹ̀rí ìdájí kùtù hàì ọjọ́ kẹta àbí kò gbàgbé ẹ̀ ò ní ṣe ń bímọ. yes ma ẹni lè risk àti rìn ìdájí torí àwọn kidnapper wà express àti pé mi náà lẹ́mìí àti lọ two days pẹ̀lú ìyá wọn orúkọ mi wọ́n fi ń pè wọ́n torí ìyá wọn ò bímọ láyé fún díẹ̀ yìí two weeks màá lò àmọ́ ká wá ní pé kí n fi iṣẹ́ yín lẹ̀ náà ní ọ̀tẹ̀ yín lọ́rùn tí màá lọ two weeks standing by. action lọkọ gbogbo ẹrù ẹ tó bá jẹ yẹn because tó bá padà rọ àwọn èèyàn síbi pé kọ́ bẹ́ẹ̀ bíbi ò ní gbà ẹ̀ padà. ìṣẹ̀dá mi ò ní bẹ̀yìn tí n bá lọ two weeks ọ̀tẹ̀ lọ́rùn kí n wà pẹ̀lú ìyá òun kébí ọmọ pa mí ju kí n mọ iṣẹ́ lọ́dọ̀ ní kárọ́mọ̀ mi lọ àṣẹ lọ places ma ṣé mo lè wọlé kẹrù ni okay, it's okay. <laughs> it's okay, lọ́kọ̀. No problem, no problem, I'm ready, no problem. Ìlọrí. Òun lọ náà nìyẹn. Hmm. Ó ga o, mo ẹ̀ṣẹ̀ gbà ní ìsìn faṣọ àparò máa ń pọn. Ó ṣe pàtàkì kí èèyàn níbẹ̀rù Ọlọ́run. Ká má parọ́, màdámù yìí kò níbẹ̀rù Ọlọ́run pàápàá. Kàkàrà rárá. Ṣé torí pé Ìlọrí ní kí màdámù jọ? kó fún òun ní ọ̀sẹ̀ méjì péré kó sì sọnù owó oṣù òun kóun lọ fi yọjú sí ìyá òun tààrẹ òyà torí ẹ̀ ni madam ṣe wá lé pátápátá torọ́ ni kó lọ ọjọ́ méjì ìlọrí sì ní ọ̀sẹ̀ méjì lòun lò ni wọ́n ṣe lé lọ́rí lọ báyìí ṣẹ́sẹ̀ àwagun òun máa mì. Hmm. àti wípé ṣé obìnrin kọ́ ló bí màdàmú ṣé màdàmú ò lóbi àbí ṣé jansan mọ lòun ni ní oṣù rò ṣé àwọn èèyàn sì jókòó wọn so kọ wọn jókòó gbogbo pásítọ̀ wọn mọ sòfò dànù ni torí kò lè pé pásítọ̀ bí ló so kọ wọn o. Hmm. Ah, ah. ṣé wọ́n bọ́ ọmọ bóyá pa sínú ẹ̀. wọ́n pa àti olóòótọ́ nìkan sínú ìyá la mọ̀ sọ́n pa rẹ̀ yìí. ẹni tí wọ́n rí tó ń wu gbogbo olúwa katakata báwọn tó o lérò wípé ó lè jẹ́ wàhálà rẹ̀ gan ló ṣekú pàyà rẹ̀. torí bó ṣe wà tábàá ikú ń so ọkọ rẹ̀ tó sì mọ iyì òbí ni kò ní torí ẹ̀ kó wá sọ pé lọ́ọ̀rì ti lọ wò mí wò orí tàbí tá a dé èmi ò yẹ ọ̀rọ̀ bíbélì tó sọ pé ẹbí ní sẹ́rì míì lolúwa ràn mí lọ́wọ́ dé kí màdàmú tó fún mi ní sack letter red card ní ọ̀pọ̀lọ̀ ọ̀fọ̀n wíṣù fún pé tọ̀ níbí lèmi ò mọ̀ ẹ lọ ìwọ kàn mọ́ gbádùn ní ròkì ìwọ lọ́mọ ṣiṣẹ́ géètì ọmọ ṣiṣẹ́ ìtí lọ́ọ́ rí sílẹ̀ ọmọ sí tiẹ̀ náà ọkàn dọ́bù ọ̀sùn. ṣé ò bá ẹlẹ́dàá rẹ̀ dá májẹ̀mú yà jẹ̀kú èmi ní màá sí géètì èmi ní must dáná èmi ní màá ṣe gbá ṣé wà lóhùn yẹn pọn sọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀dààmú ṣé gbà tó gbà mí bí ṣẹṣẹ fọ́ọ̀mà lọ gbà ń fún mi. ẹ ń gbọ́ sí wálé tanitani láti jọ ìtàn ti lè lọ ìlọrí ti lọ yusuf wọ nìkan nù ilé wọn á ní kí n sọ pé kó pé mi ò lọ kó mi pẹ́sẹ̀ rẹ̀ ọ̀ máa wọlé mo ní kí n sọ fún ọ. wàhálà ni ó padà pọ̀. inú ni ó pọ̀. sọ fẹ́ gbọ́ mhm. mo bá ti lè mú ọkọ lẹ́tà lẹ̀ pé wọ́n ń fi sẹ́lẹ̀ àjọ ń lọ lèmi náà fi sẹ́lẹ̀ torí ìlọrí gangan ni ìdùnnú mi nù lé yìí tí n bá fi wò wá madam ó yẹ kí n ti lọ para mi dànù ìlọrí ah. tí mò ń rí nínú mi fi ń dùn nígbà tí madam sì ti lé lọ́ọ̀rì tán ní ó mọ lọ ìwọ náà ló dẹ̀ ti kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kọ́ ara gbígbẹ bí ara panla gbígbẹ yìí lọ náà ń lọ èmi náà mọ lọ ni. Ah. níbo ló ní tọ́ọ̀lọ̀ ìwọ tó lò ríran adìẹ sọ̀kò sójà ti ràn mú ká níta lọ́mọ wèrè lọ́jà ẹran ibo ọba lọ ní ìsìnbó lọ́ọ̀lọ́ òkú nílé o ò ní bíbí o ò lẹ̀bi ọ̀lára nígbà afẹ́ rẹ sì ti sọnù ìfẹ́ bí eji òwúrọ̀ kò sí wàhálà ọlọ́run ọbọ̀ ṣe lẹ́ o o náà náà sọ ẹ̀dẹ́yẹ̀ òun níbi tóun ọlọ tá a mọ̀ ta ló ní tọ́ bá tọ́ lọ bá ń lé tójú ẹ̀ dàbí ìgbà tẹ́jí ara rẹ̀ ń gbẹ tán lọ olùsìfọ̀sán jẹun láì fa ọ̀rọ̀ gbà wẹ̀ ẹ̀ ń bo màdàmú àná pàkọ́ mi ni ọ̀gbìn. ó rí fúnra yẹn lọ mú lẹ́tà mi náà fún wọn lẹ́tà mọ́. ó ṣé òsì ọ̀rọ̀ lẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni madam. kò sí nǹkan. a fẹ́ rí yín hmm, èmi àti ẹ̀ a ti ṣèpinnu pé àwa náà ò fi ṣẹlẹ̀ torí látìgbà tẹ́ ti lé lọ́ọ̀rí láì ní pàtó ohun tó ṣe gangan làwa náà ti pinnu lọ́kàn ara pé ká fi sẹ́yìn lẹ̀ ká dáadáa yín kẹ́ ẹ máa dá a sí. ẹ má bínú jàre madam torí ẹni tọ́nà bá ń dà láàmú ní ń pè madam ọlọ́run sì ní dáyìn láàmú ẹ wo nǹkan ọmọ èké ni kò mọ bí ó sì gbọ́rọ̀ kalẹ̀ n tó fẹ́ sọ ni pé ẹnìkan ìbọn ń súwà débi eegun mm-hmm. torí àti báyìí ń jẹ gbòdò àti báyìí ń jẹ sùn gbígbẹ sọ wá dáa ká wá jẹ́ débi ìsàlẹ̀ pátápátá wọn náà pẹ̀tọ̀ káwa náà rè lù wá ká lọ pàjùbà ká lọ dáko tá a bá sanko tá a bá dáko tá a gbìn gbàdo tá a tún gbìn sún bẹ́ẹ̀ sẹ́mi tó bá wù fún alára wa yóò pé pé tí ò ní irú ẹni kò lè mọ iye ẹni pàápàá jùlọ irú àwọn náà tá a níyà ní ìsìn tí nǹkan bá sì yà wa tá a bá ní ká wá sọ ní ìsìn táwa náà ò sì tí ì pọn mílíọ̀dù ń gbẹ tá a bá wí wọ́n lè sọ pé tọ̀ka mú wákà mọ̀rùn nígbà tí wọ́n tọrọ ọ̀sẹ̀ méjì lásán tẹ́ ẹni ọmọ gbàgbẹ́ ó di gbére fìlà àwòrì tọ́pọ̀ wá sàwa náà ní ìsìn sẹ́ni sọ pé tòsí ìyàwó bàtìná tí ó kù kó kú bàbá yìí ṣèwà rí àwọn òtí ìfẹ́ lù sí ẹbí wa nítorí ẹni tí ọ̀bà lẹ́bí ńlé tó pọ̀ òun nìkan ni fún alára rẹ̀ àwọn hmm. òpè tọ̀ bó sowó ọ̀kadà àbúwò mọ́rúwa tá a fi gbá àwọn èrú wa kí wọ́n lè pé a máa lọ láì rí nǹkan kan àbí nǹkan kan pé tọ̀ olówó mọ̀ tẹ́wà sí fún wa ní nǹkan kan a máa fayọ̀ pàdé. ní pàtó ẹ fẹ́ fiṣẹ́ sílẹ̀. bẹ́ẹ̀ owó ọ̀kadà là ń dúró ẹ ní gúnlẹ̀ láyọ̀ mi ò sáàkì ẹ̀kàn wá bá mi pé fẹ́ fiṣẹ́ sílẹ̀ ẹ sọ pé abọ́yá oṣù tó ń bọ̀ lẹ fẹ́ lọ o ọ̀sẹ̀ mẹ́ta tó ń bọ̀ lẹ fẹ́ lọ o ẹ fẹ́ fiṣẹ́ sílẹ̀ kò sí wàhálà. a fìjà bẹ̀rẹ̀ a sì lè fìjà parí. má bá mi sọ rẹ mi ìbínú iṣẹ́ àìmọye àwọn tó wáṣẹ you can go tó bá jẹ́ nǹkan tẹ́fẹ́ nìyẹn àkútúkọ yé lọ́nà rẹ̀. ìwọ ni kó wà lẹ̀ láéláé. ìwò dùn bí omi pọ̀ mọ́ bẹ́ẹ̀ fi ẹnu yóò mọ ọrùn mm. kò sí wàhálà. kí ni yẹn. à ń kí yín ni madam. Ah! èmi ló ń bá ṣe igbó. madam ìwọ lè fi madam ẹ máa ní sùúrù tẹ́ ẹ sọ̀rọ̀ bí òwú sí tóòfù ẹ rántí àtúbọ̀tán sẹ́yìn nìkan lẹni ilé ayé yìí ni ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe ṣe irun kọ́ọ̀lì ayé òsè gbogbo màmí bọ̀tà ló lè yàn ni kí ló dé àwọn tó sọ lówó rí màgbọ́ òjò gan màmú yẹn ti kú ẹ ló rú wọn sórí kò sí wàhálà o a ti mọ̀ pé bẹ́ẹ̀ ti mọ̀ sí náà kó torí pé ìyọ́ wà máa kárí tọ̀ àbí bùrà ìṣe ọ̀rọ̀ àbí. ìyá dáadáa nìyá wa ìyá dáadáa nìyá wa. méjì àsopọ̀ ń kéwu lọ́wọ́ fún ọyá. láyọ̀ láyọ̀ la ó máa pàdé. wàrà mẹ́ta ló sédìí mi gbọ̀n a ò ní forí. ẹ tún lè ná wa lówó wọn bá yín lọkọ̀ bá yín bọ̀ mọ́. wọ́n ti sọ àgbàdo mọ́dì lọ́dọ̀ mọ́dà wọn wọ́n wá dára wádà adìẹ ẹ wá mú mi ọwọ́ ń gbogbo gbà ẹ wá ń fi èpè ẹ fi èpè bọ́ sọ lọ́rùn mi torí pé mo bá yín ṣiṣẹ́ wọ́n mọ̀ sọ pọ́nà ọ̀fun lọ́nà wọn èèyàn máa ń gọ̀ fún tí ọ̀jẹ̀ ni àbáwọn olówó mi wọ́n máa ń sọ̀rọ̀ tálákà di ẹni àkù àkùtún lè sùn ẹni àjírí ẹni àjíkò ẹ sì pòpò ẹ fèpè ẹ fèpè jọlúwa rẹ̀ sí ní kẹ́ẹ̀dì ẹ fẹ́ lè fèpè máa wo ìwúwo ọmọlúwàbí èèyàn kí la ṣe kí ni fi sìn kí ni tí ń fi sìn gan tí wọ́n forí ọmọ tálákà tí wọ́n fi wọ́n mú un tí wọ́n ní ọmọ dà fún wa ni. a gbìyànjú káwa náà ju èèyàn a gbìyànjú kájọ bí èèyàn gidi wọ́n a lọ lè bá tẹ́lọ̀ aṣọ ìwú mi wọ́n ní two pm ni mo tẹ́wọ́ fún wọn ni tí wọ́n fi fún mi lásán. àbọ̀ǹdà ti ń kọ́ àsáré ká lè bá mi tọ̀ àsáré ká má bàa fọ́ dànù ẹ̀sìn mẹ́sì wa torí pé ń fún wa lówó iṣẹ́ ló dé. life. sẹ́ǹsì rẹ̀ bẹ́ẹ̀ kan wá wá bẹ́ẹ̀ ń kọ̀rọ̀ òbí kan tí bá ń lérí lẹ́ka tàbí tí ń tàka sí mi pé ní rítọ̀ ó ń tọ̀hún fọjọ́ ọlọ́jọ́ ọlọ́ni àbí kí n ní ó ń tì nǹkan ó ti tán àti kò ṣe kí n máa mi nù ìwọ lọ́dún ọ̀rọ̀ ẹ̀ padà. bá mi bò òróró túra sí ibi tó ń ta mí lẹ́sẹ̀. máa ń fi kan gbà kan lọ́hùn mi ọlọ́hùn o. gbogbo ibi tí n bá ti kọsẹ̀ bàbá tún mi ṣe o. kí n má sọ ọmọ nù kí n má ṣàyà nù kí n má sọ̀gọ́ mi bàbá o fi kán gbà kàn bó pẹ́ bóyá ojú ojú àṣebí àrùn gbangba. who is there the door is not locked. Ìlọrin. God damn èmi ló wá sí ẹ tójú ẹ kọrọ lọ́wọ́ ọ má para rẹ dànù ẹ̀yìn òkú là ń já kà bó o bá pa aláyọ màsáyé. bá mi ìṣẹ̀dá mi ò ní jẹ́ kásàrá irú ọlọ́mi jẹ́ bíi kílìsì ọ̀rọ̀ ara mi tó rò ìwọ̀nba tó ọmọ náà ráyè mi ṣé kò tó kí n gbómi ìrònú lé náà ni wo ti ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ tó ọmọ ẹbí mi rèé ìwọ rèé gbogbo tí ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ ìlọ́mọ ṣé kò tó kí n ronú jí bọ́mọ ni mí kí n sun tọmọ ọkùnrin sùn kí n sì rò kí n mọ ibi tí ń gbé ọ̀rọ̀ ara mi kà wòó àtìgbà tí madam ti sáàkì rẹ̀ lẹ́nu iṣẹ́ àtìgbà yẹn lèmi àtàkìbù láti bẹ madam títí títí tí ó dẹ̀ mọ̀ pé madam bí alárùn ọpọlọ ní máa ṣe bí èpè bíi pé kàràsán bíi pé kí jìjà òun ló fi ń ṣe. kẹ́ni kankan wọ́n bá ń bẹ madam depression ti wà depression ti wà lára mi o bẹ́ẹ̀ ṣe ń wù mí téèyàn bá bẹ́ àná bí ọbẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ o ẹjọ́ fi tiẹ̀ ṣe tiẹ̀ ẹjọ́ kọ́ mo olówó bọ́ mo olówó ṣe tó bá yẹ kó bá ṣe fẹ́ràn táwọn olòṣì náà bá bẹ̀ kúnnù ṣe kájáde sọ̀rọ̀ ara wa káwa náà fi owó ló gbà ńgbà bájọ pàdé kí ìtàmì rẹ̀ sí lákè wá wind down kí ni iṣẹ́ rántí ọjọ́ ẹni tẹ́ ti rò pín pé ò lè jẹ́ èèyàn ọ̀tá mi sì yín láì lọ pẹ̀lú ìdúrà yín ara nǹkan mi ò mi ò lọ ń lọ ń bọ̀ ló ti ń bọ̀. àtìgbà tí màdàm ti lé ẹ tó jẹ́ pé ojoojúmọ́ lèmi àtàkìbù ń bẹ màdámù tó sì kọ̀ jálẹ̀ pé lá àwọn ọgbà bẹ́ẹ̀mi àtàkìbù náà ṣe fi sẹ́lẹ̀ ni o. àfi sẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. torí kan yọ mí sẹ́ ẹ̀ ń bá mi bẹ̀bẹ̀ ọ̀gá ọ̀gbọ̀n. bẹ́ẹ̀ni. lè bá fi sẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò ní second thought ni. bí pé kí ni. ikú tán bá ti dá yín dúró àbí tẹ̀yìn bá ti dára yín dúró tẹ̀ lọ́ọ́ sẹ́mọ̀ owó ò ní wọlé tówó bá sì ti wọlé bó lẹ́ ti gbọ́ bùkátà láyé kò sí káàsì àfẹ́wọ́gbìn òtí yìí bóun lẹ́ẹ̀tì survive. Ìlọrin jẹ́ ń bẹ́ẹ̀ béèrè kan látijọ́ tí màdàmú ti dá ẹ dúró lẹ́nu ibi iṣẹ́ tó ọ̀bùgín jẹ ọjọ́ ewé jẹ láyé kí ló wá ń sọ tó sọ tán. Ìlọrin hmm? èmi fẹ́ padà sílùú ayé pé mi tẹ́lẹ̀ Ìlọrin. ṣùgbọ́n ṣọ́ra àwọn aráàlú aláyé pé wọn ò dá wọn sùn mọ́ mo wá pe àárọ̀ àtọ̀dọ̀ fi inú mi pé mi gbọ́dọ̀ bá bí ẹlẹ́bì bó ṣe lọ ló ṣe bọ̀ padà lọ sílùú ayé pé torí nígbà tí mo máa kúrò nílùú ayé pé mo jẹ́ kán mọ̀ pé bí n bá ilé padà wọnú ìlú ayé pé àtọmọdé àtàgbà wọn ni wọ́n gbà wọ́n mọ̀ kó ṣẹlẹ̀ mọ́tò bọ̀gìnì àti ilé alárànbarà ni mo ti fẹnu kọ́ sílẹ̀ sílùú ayé pé ṣé mi ìhun ni ń wà padà láì ní gá láì ní go torí ẹ̀ mo ṣe ní ìwà farapamọ́ sọ́dọ̀ ẹ̀ fúngbà díẹ̀ tí ń fi ríṣẹ́. èkìtì lọ́lùkì jẹ́ mọ́ ọ̀rọ̀ gbé díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ bá wọ ìlú pẹ̀lú báàgì dúdú yìí a yóò ti tètè mọ̀ pọ́fọ́ lọ sẹ́yìn láfi máa ní kàkà kọ́ ọmọ bá fìṣẹ́ wọ̀lú yóò fọjọ́ kọjọ́ rẹ̀ lẹ́yìn òdì ọ̀rọ̀ rẹ̀ yé mi àmọ́ fẹ́ fẹ́ fara pamọ́ sọ́dọ̀ mi títí dìgbà tó fi rí sẹ́ mo fẹ́ kẹ́ yọ sẹ́kù náà ọ̀rọ̀ yín o ah, ah. bẹ́ẹ̀ ni ìwọ gbọ́ pé èèyàn kan káwó lórí ìkànnì bàbá ṣiṣẹ́ àlérúwó jẹun. Hmm, ọ̀rọ̀ obìnrin ló ń sọ sórí bẹ́ẹ̀ yẹn bá kúndùn sẹ́jú bó ti yẹ lọ ní ọmọ gba sálárì ìgbà tíjọ ń gbà yìí sálárì tá à ń gbà àwọn ọ̀gbọ́n bùkátà wa àwọn Yorùbá aláròjinlẹ̀ mọ́ ń pe sálárì ní sáàlárì. sáàlárì. torí kówó ń tó dé kó o tó gbà ọwọ́ ló ti ná tán. gbọ́ bùkátà wa irú sẹ́bẹ̀ náà ń back to back tó hmm. wá rí sẹ́ back to back kì í jẹ́ kéèyàn ronú pé kí ló kù tí mo fẹ́ fàyè mi sí. ìwọ̀n báyìí ni tọ́ba lájẹ òkú tí èsì dàbí tóòsì tó wá gbégbé owó gbé ayé tóòsì hmm. ó ṣeéṣe kéèyàn wọn lájẹsẹ́kù bẹ́ẹ̀ ni ó sì lájẹsẹ́kù owó ló fi dojú ìjà kù sí bóun ló ti bọ́ nú pọ́fàtì. ẹ Ìlọrin gbogbo ọ̀nà tó ń gbé mi gbà tó ń dùbú mi kò yé mi gbé mi já gbangba ọ̀kan ọ̀nà gàràgà láwọn mi ni bàtà ń ké ló tù fẹ́. jẹ́ wá kákòókò lórí ilé fún kó lè mọ iye tó gbélé dúró èmi ò fi wá sẹ́mọ̀ owó mo fi á wá mo fi lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ká lè bá àrò àwọn aláròpin wa ká lè bá fi wọn ní ròyìn let's gather put all these people to save ẹ jẹ́ àdójútà àwọn ọ̀tá ẹ jẹ́ àwọ̀ owó ká mọ̀ wá sẹ́ ká pa owó àmọ́ pààyàn ọ̀rọ̀ rẹ ṣẹ̀ wá ń yé mi bọ̀ ni sórí bí mo ṣe rí bámbù bámbù bùnbù bùnbù yìí ara mo mà ní mi mà náà mi ohun tó bá ti lè jẹ̀gẹ̀dẹ̀ lọ ilẹ̀ rí wa láyìn lè jẹ́ sọ fẹ́ gbọ́n. Hmm. ọ̀rọ̀ obìnrin ló ti sọ àìmọye tí ń wo ẹnu tí ò lè tọ́gẹ̀dẹ̀ tọ́jọ́ kí bíyàn bá ta ń pẹ́pẹ́ yọ̀rọ̀. ẹ owó ọwọ́ mi ò tó mo fi gangan fà á ọ máa pè ń sí i. bẹ́ẹ̀ bá wálé ayé tí ò lówó yóò pẹ̀lú àwọn tí ń dásà àyà náà bàkílì máa ń fa ajá ni ṣé mọ́ pàrọ̀ fún yín ẹni tó wáyé tí ò lówó ẹnu rẹ̀ ọ̀tọ́rọ̀ ẹni tó sì ń gbáyé tẹnu rẹ̀ ọ̀tọ́rọ̀ agara ti dà. ẹ ẹ dákẹ́ ń bẹ̀ sọ pé ń tọ́ wáyé tí ò lò lọ́kùnrin láyé wá ni torí gbogbo ẹ̀sìn tí wọ́n máa ṣe láyé tí ò bá sóun bẹ̀ òpó rèé ò bẹ́ẹ̀ mo sọ fún ọ. bẹ́ẹ̀ bá ti ẹ̀sẹ̀ sìn láì lo lọ kọ́lọ́mọ sọ ọ́dẹ̀ sìn mo lọ. ó tiẹ̀ ti ń sẹ̀sìn ni tó lásọ̀rọ̀ yóò mọ̀ pọ́n ìbò òrùn sì mọ̀ rí géèlì ni ṣé wá sò tọrọ fún yín agbọ́dọ̀ jẹ́ lè sọ̀rọ̀ ara wa ni o torí ọ̀run yìí ní kálówó ẹgbẹ́ àtàbùkù tiẹ̀ ti wá sí mi ká mú ẹsẹ̀ kó lè sẹ́ẹ̀rẹ́ mi fara mi akíbu ọ̀rọ̀ yẹn ni kémi ìlà kémi ò sí lò lọ mi ọmọ tẹ́lẹ̀ mi o. ìdí tí mo fi pè pàdé gan-an nù èmi ò wá mọ̀ pé bí mo ṣe ń ronú lẹ́yìn náà ṣe ń rò ó. béèyàn bá tiẹ̀ wo ti madam kódà èèyàn lè lọ bẹ́ẹ̀ kù pé kí kúkúkú gbẹ̀mí èèyàn. aláìní ronú ara galati ẹni tí ó ronú pé ẹnìkan ń fọ sóèsì ayé mi jẹ́ ń lọ lè kú ta ni ta tán ètò tí n bá lówó lọ́wọ́ n ó dojú tì yín. ẹ wo kò sí ní tásán nísìnyí bá a ṣe bẹ́ẹ̀ gbòòrò ayé tá a fi rí owó. àmọ́ àmọ́ bíi tá a rè é sẹ́yìn mọ̀ bíi kankan ni. wọ́ọ̀rọ̀ wo ọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí ibẹ̀ ló jẹ́ bí wọ́n fẹsẹ̀ rẹ̀ ń gbẹ̀sẹ̀ ẹ wo tí n bá mo bìkan máa ba rẹ̀ wá ebi mo ṣàlàyé pé mo bí pé kájẹ́lẹ̀ sọ̀rọ̀ ara wa ṣe é ṣetán ṣe lọ àbẹ́ lọ. Hmm ìmùlẹ̀ mi olódò ọba tójú bọlé ẹ lé lórí tí mi ẹ lè tàka sí mi ẹ lè lórí tí mi kẹ́ ẹ lọ. ṣé wàá mọ̀ kó dùn ọba fúnra tó ń wo ìlú àfáà mi ìwà ní mò ní. gbogbo bí ẹ bá lọ ní lọ gbogbo bí ẹ bá tẹ̀ ní tẹ̀ ọmọ bàbá ta ní sẹ́wọ̀n iṣẹ́ òun èmi rù kí o iṣẹ́ òun mi rárá. ẹni sùúrù ojú ẹgbẹ́ làǹkẹ́ àti ìpè yẹn sí o ń gbọ́dọ̀ bá dà ẹni ọkàn yẹn sí tábùsí ta máa ń lọ àmọ̀já àtẹ̀ràn lọ́wọ́ irọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ èmi ò ìdí tẹ̀yìn méjèèjì ò fi fẹ́ rí mi ara yín látàn mo bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan mi ni dọ́kun jẹ́ kí ìyá ṣeun kọ́ ọmọ ṣeun kí bàbá tún ṣeun kí gbogbo ìwé bá a dán ni. kó ọkájọ wa máa fọn fèrè papọ̀. kò ṣeé ṣe olúkálùkù. ọmọ àdá kí ibú lòun. iṣan àwẹ tó fẹ́ jẹ látọjọ́ tó ti pẹ́ tí nǹkan lá pé kò ní lè fẹnu kan bẹ́ẹ̀. irọ́ mọ́ kó mọ́ bẹ̀ mọ́ sí i hmm. ọ̀rẹ́ mi tó ń wò yìí kò sí nǹkan tí ó fi so àwé sí o hmm. èèyàn gidi lélẹ́yìn nìkan mọ́ gbọ́kànlé. ìlọrin sọ́ọ̀lọ̀ sí bàbá lọ ká má já lọ sọ́ọ̀lọ̀ tọ́ba ni a mọ̀ kájà lọ a gbogbo wa lọ sùnmọ́ sànkó ọ̀rẹ́ mi. wọlọkọ jẹsùn àwé òwò dúdú pẹ́ẹ́rẹ́. ẹ̀rọ wọn sọ bọ́ọ̀lù ọ̀sán àwé fún ọ ní ìṣèlú kò ní ẹran. ọkọ̀ wọn lọ sí ti ẹ̀rọ bá mi bòróró túra sí ibi tó ń ta mi lẹ́sẹ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ dá sẹ́rí tí mo gbọ́ wọ̀nyí sọ wọ́n pa dídán díẹ̀ ni lábẹ́ ìlúgbẹ́ lábẹ́ ìlúgbẹ́ láti àkókò símọ̀ kí n má sọ ọmọ òun kí n má ṣàyà ẹ̀yin àlejò mi ẹ dàpọ̀ ẹ má bínú. bàbá o. ọ̀ràn yẹn ló ń bẹ̀ kí ló tẹ̀ wá mú tẹ̀ bójú jẹ́ òtérèrè mo gbé dání hmm. kì í somi lásán òtérèrè dá ẹ rí hun omi alálẹ̀ ẹ̀fẹ̀ ni hmm. ṣé ẹ rí èmi bá wọn débẹ̀ mo kù bọ́jú èmi sì bá wọn débẹ̀ mo kù bọ́sẹ̀ àwọn ọ̀tàlẹ̀ wá débẹ̀ wọn ò lè rí bùnmu wọn ò lè rí bùnmu torí iṣẹ́ burúkú ọwọ́ wọn ni ò jẹ́ kí wọ́n rí bùnmu ṣé ẹ rí babaláwo tásọ rẹ̀ bá gún ẹ sọ fún un pé kọ́ta wo ṣe hmm. ìkà ló ń ṣe ló ṣe ń pa lásọ bẹ́ẹ̀ bá sì ra àfa àbọ̀ bá ń wò hànàhànà ẹ sọ fún pé kọ́tẹ̀ lálùkùránì ó ń fàbò sí ikú tiẹ̀ ni hmm. wòlíì ìtasọ̀ rẹ̀ bá pọ́n ìṣe kà àbẹ́bí o àwọn orílẹ̀ wa padà kó di bí o ìpàdé àbọ̀ lẹ́dùnmarè tó dájú. ẹ rọra ó ní ayé tọ́jẹ́ ni tẹ́ kó mi gidi ni kò ní í ṣe báwọn. ọ̀pọ̀ sí ọ̀pọ̀ ayé lórí tẹ́ ẹ gbọ́dọ̀ ẹ̀ ṣe tiẹ̀ ló tiẹ̀ dé. lọ́dẹ̀ àìtẹ̀ ẹ̀họ́ ti dúkẹ́ ẹ̀ mọ́ mọ́ gbọ̀n. àwọn ojú jẹ́ o. ọ̀pọ̀ lọ́wọ́ bá wọn tí ẹ̀ bá tún mú tẹ̀yẹ̀ tó máa gbà ní. ayin ẹ dákun. ọ̀rọ̀ tá à ń bá wa yín sọ lẹ́ẹ̀kan kẹ́ ẹ tó ní ẹ fẹ́ lọ wo. ẹ sọ pé ẹ fẹ́ lówó. ta ló fẹ́ lówó lóyìn mẹ́tẹ̀ẹ̀ta. Ah, ah, àwa mẹ́tẹ̀ẹ̀ta bàbá bẹ́ẹ̀ sí ń wà ibi tá a ti ń ṣiṣẹ́ ìyà ń jẹ wá bàbá tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tún ń jẹ wá ìyá lọ́wọ́. mo ti dá padà yìí. a tẹkọ fún múlẹ̀ lọ́tọ́ bá fún yín rẹ̀ sẹ́kànlẹ́ sì bẹ́ẹ̀ mi yàpọ̀. mi ti yà jẹ yín dé. àdógbò wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ sọ wa la tún múlẹ̀ láàrin wa pé dẹ̀yìn lẹ́yìn wa sọ jẹ wa pa ni. ọ̀rọ̀ kunlẹ̀ kan bá lé tó bá yá yọ̀ padà tó jẹ́ jẹ́ mi nígbó. kí ni o àwúre jẹ́ àwúre jẹ́ wìrìwìrì bẹ̀. oògùn owó gangan bẹ̀. ẹ wo ojú owó gangan kẹ́kẹ́ fún wa. wọ́n ti pa àsọ́lẹ̀ méjì. èyí ló tún sì kí ọ́ di báyìí. òun ò ni. ọba sẹ́ẹ̀rẹ́ mi kọ́láwọlé lorúkọ tí bàbá mi ń jẹ lémi wò kí àmọ́ ìní sísì là kò rí ọlá ló mọ sí. ọlá kò wálé ọlá gan ti sá lọ ẹ̀wọ̀ ọlá gbẹmọ láàfin bí omi ẹ̀wà sápálá. ọba sì ní gbọ́ dáadáa ẹ fẹ́ sí oògùn owó ni ǹjẹ́ yìí mo ti ní pẹ̀lú oògùn owó. bàbá kí ló dé ńgbà tẹ́ ẹ sọmọ kókó sáájọ́ mo ogún ọdún ni àbọ̀gbọ̀n ọdún. ẹ mọ ìkórè ìdìwọ̀ ẹ fi wálẹ̀ á ti bára wa sọ̀rọ̀ á ti decide ẹ jẹ́ kẹ́bi ti ìlú gbọ̀n gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹ léwu ẹ ń bọ̀ wá tra ẹ̀ gbàù. kọ̀sẹ̀ ń sẹ́bì ajá sì ń kojú ajá sì gbọ́dọ̀ jóbi bájá bá dán wò lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀yà wèrè àbí kò dédé dolójú adákan ọmọ ìlú wo nìyí o. sáwọn abẹ́ ti wà ní ìsẹ́yìn lèmi ọkọ̀ bá àtàlẹ̀ kù lé ní mi. Ah, àmọ́ àwọn òbí mi ọ̀yọ́ ni wọ́n wà ní. Ah, níbi ìsẹ̀kẹ̀ àti eh, ah, ìjàbàtà ilé mi. nítorí wàá bínú pé ládàradà tètè wá ń ṣe ní ìsẹ̀kẹ̀ níbí mímú àwọn tọmọ ta pọ̀ bàbá àwọn wèrè mọ́ sáǹfà ní orí burúkú ọmọ ọlọ́pàá ń bẹ̀ wọ́n wá tún wá mọ́rìnrìn àrẹ ìjàbàtà. sọ sùúrù sọ sùúrù ń jẹ́ bàtà hàn. àwọn olóṣù ní ẹ̀pọ̀ nbẹ. àwọn olóṣì àwọn olóṣì. Hmm. ẹ dákun ẹ ṣe sùúrù o tí a rí ibi tá a bá ti rí pẹ̀lẹ́ a gbọ́dọ̀ rí kùtù ń ibi tá a bá ti rí pẹ̀lẹ́ tá a bá rí kùtù nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. ibi tá a dẹ́ kọ ìjàmbá tẹ́tẹ́ sọ gangan ibẹ̀ náà ti bí ìyá mi. Hmm. akẹ́tàn tó súnmọ́ sẹ́kẹ̀ ibẹ̀ ni wọ́n ti bí bàbá. bàbá jọ ló sọ fẹ́ ara ń sẹ́ ń wò náà. ẹ ẹ dẹ́kun lóṣù. Ah, bàbá ẹgbọ́n bẹ́ẹ̀. Ah, ah, àwọn olówó lẹ̀ ń sọ. <laughs> olówó bẹ́ẹ̀ jàbàtà gan-an nígbà mo sì gbọ́ olóṣù mú. àwọn ọmọ tó ń wúlò àwọn ọmọ fún mi jẹ fún mi jẹ fásità fásità. fásità fásità àwọn ọ̀rẹ́ mi bọ̀ ọ̀rẹ́ mi bọ̀. àwọn ọmọ tó máa fi tán ní gbàǹkan tán nìyẹn fún mi ní ìsìn tí mo ariwo ló sì ẹ dá àwọn tó ń sasẹ́ ló India àwọn tó ń sasẹ́ ló tó ń sọ wọn nàbí. ẹ rà o nígbà tí ń tọ́ wí nù. ẹ má sọ nǹkan tí wọ́n fi kún tó ń ṣe yín o. Ah, ṣé ẹ rí bá ṣé wọ́n fi jẹrẹ òfin mọ gbádùn wọn lálàáfíà o. ẹ kúrò sẹ́wọ̀ ara rò. ọ̀rẹ́ mi sára gan o. ṣé ẹ ti gbọ́ ah. ṣé ẹ rí yọ bàyá láyé ọmọ tí wọ́n bí lọ́jẹ̀ tí ọ̀sáwó babaláwo tó bá lóògùn retí òní tìkà orí burúkú ló ṣe ogún bẹ́ẹ̀bi tẹ wà yẹ ẹni mọ̀ fúnra o ní burúkú ikú ọmọ tí wọ́n ń pè mí ní burúkú ikú ọmọ tí wọ́n ń pè mí ògùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ọ̀rẹ́ dìde sókè mo dáríjì yín ah, ẹnikẹ́ni tó bá wá látọ̀yọ́ ọmọ rẹ ní ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àti bà. Ah! agbègbàdé ọ̀rọ̀ sẹ́kùnlé ẹlẹ́kùnlé. ẹlẹ́kùnlé ọ̀gbọ́dọ̀ jẹ́ bọ́ bá jẹ́ ogun bọ́ bá sì fi dé ọ̀rọ̀ lóbi lẹ̀. ìsìn àwọn ọmọ ọ̀yọ́ náà wọ́n mọ jàgbàdo. ọmọ yèmí ọ̀jáde ẹgbẹ́ mi ń sọ ṣé ẹ bá wá bínú. rárá rárá bá ṣe lówó. ládì ẹlùgbẹ́. báyìí dákun jẹ́ ẹ̀rí ọ̀ jẹ́ ẹ̀rí ọ̀ torí ọ̀rọ̀ lórí ìta mẹ́ta pò rúru ni nǹkan kan ò dé bínú àwọn. ládì ẹlùgbẹ́ ṣé àwọn tó wà mí wá náà jókòó yìí bẹ́ẹ̀ ni so sì rápẹrẹ báwọn ilé gbádùn. ah ẹni tó darí wọn sọ́dọ̀ mi gbádùn. ẹni tó darí wọn sọ́dọ̀ mi gbádùn. ó gbádùn. wẹ̀rẹ̀ ń bẹ lára wọn tó mọ̀ wò yìí ọ̀tọ̀ ní tàbí ọ̀tọ̀ ní tàbí sọ̀rọ̀. ẹ ẹ dẹ́kun bàbá bàbá bàbá ẹ mọ̀ tuntun ló lò ó lọ sí jẹ́sí. àkọ́bí mi ni. Ah. èmi làkọ́bí mi. ṣé ẹ wá mọ̀ bí nǹkan kan kẹ́ ẹ yọ kínní abẹ́ yín kẹ́ ẹ fáwọn alápàdà ọ̀bá. kí ló ṣe. Ah. wọ́n náà sọ àìlẹ́wọ̀n orí ọjà rẹ̀ ah. dúró dáadáa dúró dáadáa ìjà kan ò ṣe. lágbọ́n lọ́wọ́ àbí ìbọn. ẹni yóò sì lápọ̀ ìwò tí mò ń wo ẹlẹ́gbọ̀n àgbà yìí ìkan náà àwọn aláwo tó ẹjọ́ ní àwọ̀ láàrin ara yín wọ́n ti lù wọ́n. àbá àwọn kan náà yọ lórí ìbò yìí àti bí alóòmùtọ̀ bómi ẹ ò gbóhùn sí ń sáré kiri wájú yìí. èmi èmi ọmọ pé ọdún ìyádùn àjọ mu ni má mọ̀ pé àwọn adífálà lọ́wọ́ bá mi èmi á máa yọra mi lẹ́nu. nígbà mọ̀ bá wọlé yín náà tó rí náà. àwọn ọ̀tọ́ bí mi ò sọ ọ sọ ọ sọ dákun sọ ọ bá wọn mú ìyá wọn ni. ẹ wo bí ogbó atọ́ rẹ èmi ọmọ fẹjọ sáwó ni tóbi mú wọn tó fi pé wọn ti lu ọmọ tèmi ah, ó ti sáwó dènà rẹ káàkiri níbo lóṣù rẹ ti lé o. ọ̀pọ̀ mi ah, oṣù lẹ́bọ̀ lè kí oṣù òní gan oṣù kẹwàá kọ́lá wa yín. ṣètò ìtọ́lọ́ mi. òpò ah, ni ọmọ tó ń bi bàbá rẹ fẹ́ gbọ́dọ̀ wọ́n fẹ́ gbọ́dọ̀ bàbá rẹ. níbo lẹ ti rí lé. ilé ìyàrá pàjá mi ìṣèlú tí

ṣùgbọ́n tẹ́ bá wá sòwò pẹ́ mọ́bìlì tòbí ọlọ́run ẹ má sọ nílé ìsì ayé àtijọba ìfáwa o ẹ tẹ́ ẹ sọ pé lẹ́ẹ̀ka abáláwo tá a sọ̀rọ̀ ẹ̀ bá ń pọ́n aṣọ tẹ̀yìn náà pọ́n o kò ní pípọ̀ o wọ́n ti pé ìlẹ̀kẹ̀ yín pọ̀ já sọ lọ ọmọbìnrin bàbá ẹ wò ìbálẹ̀ wa ni ẹ̀fọ́rí jí wa. ọmọdé ò ní mo lójó kọ́kọ́ mọ́ra lọ́wọ́ ó ti rán wa lọ́wọ́. ẹ sì fẹ́ sóògùn ni. àwa ni bẹ́ẹ̀ ṣe fẹ́ bòdòdó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ yẹ ẹ ti dé èèyàn níbẹ̀ wà bẹ́ẹ̀ sọ. bẹ́ẹ̀ sì bá ilé wà yìí o. òkú bẹ́ẹ̀ bí bá wọlé láàrú ẹ̀rù bẹ́ẹ̀ lọ kẹ́kẹ́ fún ọ̀sọ̀rọ̀ ẹni mọ́ láàdì lọ láàdì wọgbó lọ. ètò rẹ́rìn gbogbo wọlé. gbogbo wọlé ọkọ̀ rẹ̀ ní méjì. gbogbo wọlé. gbogbo rogun ẹ ti mọ̀ wọ́n. ẹ wo bí sẹ́ẹ̀ ní àmọ́ wa bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ èèyàn mọ̀ ṣiṣẹ́ gbàgbà àwọn kò ṣiṣẹ́ gbà mo fẹ́ kẹ́ mọ̀ kóògùn mẹ́rin tẹ wà yìí ẹ ti lè ní níjàdé. owó náà ò fi pẹ́ lọ́wọ́ yìí. a lè pè tí. ọ̀rẹ́ tó ní ìlú jẹ́ kó wọ́n pẹ́ lọ́wọ́ yìí ẹ̀ ní owó náà fẹ́. Ah, gbogbo olè máa fàyàwó gbẹ̀sẹ̀ tó gorí lé. ìgbà tí mo wọ́n sọ fún mi tó sọ mi wọ́n mọ̀ pé wọ́n lóyàn wọ́n ti wọ́n sì síjọ́ ọdún òru. ẹ bàbá sèré àwa bẹ́ẹ̀ sì ayò fàwọn ṣètì gbọ́. ìwà sí owó tí yí báyìí àwọn òbẹ̀ mọ̀ wẹ́ kí ojú aṣọ òdòdó báyìí o. ẹ kẹ́ sọ pé àwọn babaláwo kan sọ wọ́n ń pa àbá àfa tí yìí náà pọ̀ lóyún yìí o. ṣé pé kì í ṣe pé kíní kìí bóyá ẹ̀gọ́ kadà ọwọ́ abọ́nu kíní kan sí ni. Oh. àbúkọ́ ló mú sí wá gbára òfò báyìí ẹ wò bàbá àwọ̀ àbáyé wá dra kíní Ah, ọ̀sẹ̀ tó dá òfin ọba yìí fọ́ ah, àwọn àbáyé fẹ́ gbòòrò ara yín pátápátá àbá yín fà kó. àtẹlẹ mọ wà wẹsẹ rẹ ara wọn wọn lè bá wọn lè mọjú. ẹ wo ẹ wà máa rìn hóhùn ara yín ọwọ àdá. ẹ yọ ọ̀rọ̀ yín ti yé mi. àbàjá. mo ti gbàrú ṣé báyìí ṣé wọn ní dáṣẹ nísìn mo fẹ́ kẹ́ báwọn ìyá mi àgbààgbà sọ̀rọ̀. wọ́n fi ìkú sí ìwé flashback ẹ̀rọ ẹ̀jẹ̀ sẹ́rí ẹja máa ń lọ inú ilé agbára àmọ́ bẹ́ẹ̀ bá débẹ̀ gbọ́dọ̀ sọ ọ́ mo fẹ́ kẹ́ bá àwọn ìyá mi àjẹ́ ní gbólóhùn. Ah! ṣé ẹ̀gbọ́n ká àbábẹ̀ ni a ó béèrè kọ́ lọ́ọ̀dù àwọn ọ̀dọ́ náà wọ́n pè dá orí òtò wa. kálíbì rú yẹ̀dá lọ fún abẹ́ kíkẹ́. yàtọ̀ pé talẹ́ntìsì ń lọ fèsì wọn. bẹ́ẹ̀ wọn yàtí ṣe kérésì àlẹ́ ìtọ́jú lọ́lọ́run ẹ̀sìn ní sọ́ọ̀ sẹ́yìn yóò mú orí tẹ́ bá dé. Ah! èmi ti bẹ̀rẹ̀ iná fún iná ìtì ìfọsọ fún ìbẹ̀rẹ̀ iná mọ̀tò tẹ́sán tọ́jú yín kó lè má wulẹ̀ ṣiṣẹ́ wọ́n mọ̀ bá yín fa pápẹ́ ẹsẹ̀ yín ojú kan tẹ́ bá ní kò tún tún mọ́ bá yín ṣe ń jẹ. ta ló kẹ̀kẹ́ tiẹ̀ mọ̀ mọ́. kò ní ẹjọ́ bí kẹ̀kẹ́ ṣe ah! sẹ́yìn náà fẹ́ wa kẹ̀kẹ́ ni èmi náà máa fẹ́ràn dídí kẹ̀kọ́ ah, nígbà bàjá. àgbà bẹ́ẹ̀ máa ń sọ bàbá aládìẹ ẹlùgbẹ́. èmi náà máa fẹ́ràn dídí kẹ̀kọ́ nígbà bàjá. kó ló wọlé ìjà lọ báwọn ìyá yín. ẹ sùn gọmùgọmù ọkàn rẹ ni ni ó mọ̀ o. ẹni gbọ́kọ̀ fún ni ṣé bóun lọ́gán ní lóòótọ́ ṣùgbọ́n ká fòye ló gba òkúròrò lè. ẹgbẹ́ túmọ̀ mi jẹ́ ìwò mi re mo ní ẹgbẹ́ túmọ̀ mi jẹ́ ìwò mi re ṣé mo fẹ́ ní tájá bá pa lọ sóde kó lájá tẹjú mọ́ ẹ fọkàn yín balẹ̀ lónìí náà ni kò ní dọ̀la yàrá kan ò ní jẹkùn kó tó lọ́wọ́ gbajá tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dábí lójú ẹnìkan fẹ́ jẹ̀wẹ̀ ayé ò ní mẹ́jẹ yín o ẹ̀jẹ̀ ti yín kọ́. orí ọlọ́rọ̀ lọ́la ni mo sọ ṣe é ti gbọ́ ilé ikú lẹwà yìí ibẹ̀ náà sì ni wọ́n ti ń jẹ́wọ́ àrùn ntí ò yé yín tẹ́lẹ̀ yóò yé yín lónìí tá a bá sọ ní pípọ́n ní ti pípọ́n ẹ̀yà káyà tó lè pọ́n bí ẹ̀yà àparò sí láyé o káwá máa sọ funfun ní ti funfun kò sẹ́yẹ́kẹ́yẹ́ dá lè fi wélé kẹ́lẹ́kẹ́ kíjà pàmẹ́jẹ sùn funfun ọdún kọ́mọ̀ fi kankan nu bọ́gbọ̀ oṣù ìrìn fàájì darí wọn lè wọn lẹ́sẹ̀ ìjàpá ẹ̀yìn ìjàpá nìkan lórí gbàngbàngbàngbò wọn lórí gbàngbàngbàngbò à lórí gbàngbàngbàngbò èmi lúgbúlúgbú ojú ọlọ́mọ sọ bẹ́ẹ̀ orí gbàngbàngbàngbò ìgbésí ayé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta orí gbàngbàngbàngbò. Ah! ẹ má kọ̀ hà ẹ má kọ̀ hà ìgbésí ayé yín mo fi wí ẹ̀yìn ìjàpá àmọ́ ẹ fọkàn balẹ̀ wọ́n bá yín túnṣe ìgbésí ayé yín yóò dán kororo yóò là kororo ọdún kan rárá ọ là kan rárá ọdún kan rárá lóde ayé wọn fẹ́ kọ́ là kan rárá dájú ilé ọ̀run ni ẹ̀rọ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́ọ̀ ẹ̀rọ dẹ́dẹ́dẹ́ àgùn ẹ̀rọ dẹ́dẹ́dẹ́ àgùn kúrú sẹ́fẹ́ bọ̀dọ̀ wọ̀rọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pátápátá lẹ́lógún àmọ́ ah, kéde kan bá jà ò jẹ́ apá ẹgbẹ́ òtútọ́ lọ ògo yín ẹsẹ̀ kan ló fi dúró ah. ọkà ẹsẹ̀ kejì rọ̀ kò sóògùn ẹni tó tó dá dúró náà ìdíje ògùn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ò tó dá dúró sẹ́ẹ̀rí tá a ṣe lélẹ́yìí á pa ògo méjì pọ̀ á fi kún tẹnì kẹta yóò ṣe rí mo ẹ̀yin méjèèjì tó kù ẹ̀yin ò ní jẹ́yẹn ẹ̀ máa tọrọ jẹ lọ́wọ́ ẹnì kẹta ni àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ kíyà ọjẹ́ yín ẹ mọ̀ ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. ibi tẹ rojú ọ̀nà lẹ́tẹ̀ ń fún agbègbè sọ èmi mo mú wọn gbà yà ń jẹ wọn n ò sì rí ẹtẹ wípé ògo wọn pọ́tà ni kò dáa fún èmi sì rojú ògo. wọ́n sì ní bọ́ òpó ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta bákan náà ni ẹsẹ̀ kan lòun ẹsẹ̀ kejì ló fi dúró. wàhálà ṣẹlẹ̀ sí wo mi mi ìfẹ́ dàbí àbí àbí òṣìṣẹ́ tó gbó wọ́dọ̀ mi tí mi fẹ́ tẹ́ ẹ rógbò ògo ayé tẹ́lẹ̀ ìgbà ògbò ẹ bá ń fi gbó wọn pọ̀ ẹ jẹ́ kó gbòòtò ìlú tó fún wọlé fẹ́ẹ́ bẹ́ẹ̀ sí wa méjèèjì yìí mọ̀ tọ́jú wọn sí ìyá ìjọba ọ̀tọ́jú ta ni orí ń ta ọ́ ni ọ̀gbẹ́ni méje kí n gbọ́ sépè o ọ̀gbẹ́ni máa gbé eré o. àìsàn òkè mi tá a wà àìsàn òkè mi tá a wà yẹn òwúrọ̀ sépè ibi ká wà yóò kún bẹ́ẹ̀ hàn yóò ìyá mi ọ̀lẹ́rẹ̀ gbùngbùn kúnnù ọgbọ́n tẹ bá sọ pátá ní ọ̀fàṣẹ sí ẹjẹ́ kó ní yín pé o kẹ́ẹ̀sì lọ́ọ́ ṣe làákàyè. ṣé ẹ lọ́mọ tó gbọ́ bá mi lẹ́nu ni. àṣẹ mẹ́lọ́mọ̀ mọ́mí wa ọ̀lẹ́rẹ́bù kúlùkù. ẹ nǹkan tí wọ́n fàṣẹ fún mi sọ yìí tí bá ti sọ ẹ mọ́ fàyà argument ilẹ̀ àpá akẹ́fọ̀n ṣẹ́sì straight ìṣòro ẹni gangan lọ́la bá mi. ẹ wo bó ṣe rí ten years kó wó dọ́wọ́ rẹ̀ ẹ sì máa pass ẹ̀mí kò lè tí ì mú tọ̀ fún àwọn olówó. bá mi dá ẹ bá wù dáadáa ẹ rí pọgbẹ. àwọn màláìkà ti ń dín iran lóde ọ̀run àwọn náà dín ayé rẹ̀ gbẹ bó ṣe wù. tírílíọ̀nù náírà forty four àti owó kéékèèké tèmi báyìí mo lè gbéra. ẹ wá stọọdù lásán nílò àti ẹrù. ee dákẹ́ nẹ́ẹ̀kì rẹ̀ gbọ́n káàbò tọ́lù rẹ̀ gùn. omi ìlú ẹ wo bí ẹ wo bí ẹ wo bí sẹ́yìn méjèèjì mara máa fi gbé fún. káà àwọn ẹ ti àgbẹ̀ bàbá ẹ kọ́ wò mí. àwọn ẹgbẹ́ burúkú yín dákẹ́ lágbàdì bàbá ẹ wò ó bí ilé mi ò bí n bá sì lòwe ń ṣèkẹ̀wọ̀ bí ìtọ́jú. ọ̀gbẹ́ni fẹ́ wọ́n bí wọ́n yá wọ́n lọ́wọ́ ń ṣèkẹ̀wọ̀ bàbá. ẹ wo bí ẹ wo bí tó kú ọba ti jẹmọ ìrànlọ́kàn gbọ́dọ̀ kó wọ́n fún yín lásìkò díẹ̀ ẹlọ rẹ fojú kúrí ẹlọ rẹ fojú kúrú kù má ló bá ti fi inú lu àdó àdó àmọ́ rí inú ara wọn ọmọ yìí ti sùn hmm. ọmọ tí mo bá sọ̀rọ̀ bàdó hmm. bá ti inú làdó àdó àmọ́ rí inú ara wọn ni mo fẹ́ kẹ́ lọ tẹ́ra yín nínú kẹ́ rí inú ara yín dáadáa ṣé ẹni ṣe bá wà padà bọ̀ ẹ lọ sí sọ̀ọ́sì lẹ́kùn lẹ́jà fúnra yín ẹ lọ rẹ ra ìgbín òòsà àwo sóbí ṣé adé tó burú jù mẹ́ta ìgbọ́dọ̀ mọ́ rí òun larúgbó nàbí. Hmm arúgbó ọ̀nà kíkọ̀ kan ṣé àdìsẹ́ bá ti wá ra arúgbó ọ̀nà kí n tán ẹ má gbàgbé láti ra òrùka kúsanrí òrùka kí mo pè é òrùka kúsanrí ẹ bẹ́ẹ̀ gbogbo ẹ bá sọ̀rọ̀ ní kẹ́ ẹ dán mi wò bẹ́ẹ̀ nìkan ló yẹn bá tún sọ kankan bẹ́ẹ̀ kó ṣe àfijì bá ní ẹ sọ̀rọ̀ òrùka kúsanrí mẹ́ta ò lẹ́ra ẹ sì gbọ́dọ̀ yáwó lọ́wọ́ ara yín o lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta bá yára yín lọ́wọ́ ẹ jọ ṣòfò pọ̀ ní o èmi kọ́ ọmọ sọ bí àkọ́jọ́ láyé náà sọ ṣé ẹ ti gbọ́ ọyẹ ìnagbọ́wọ́ yín wájú ọyẹ lanu ntí bá ti wí kẹ́ ẹ máa sọ tẹ̀lé mi ẹ sọ pé ọ̀sẹ̀ ń sẹ́bì. ọ̀sẹ̀ ń sẹ́bì. ọ̀sẹ̀ ń sẹ́bì. ọ̀sẹ̀ ń sẹ́bì. ajá ń rojú. ajá ń ajá ò gbọ́dọ̀ jóbi ajá ò gbọdọ̀ jobi. ajákájá tó bá jobi. ajákájá tó bá jobi. lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀. ni ó ya wèrè. ni ó ya wèrè. tàbí kó di dìgbòlugi. tàbí kó di dìgbòlugi. ẹ̀yin tó lajẹ o. ẹ̀yin tó lajẹ o. ẹ má yà mí wèrè o. ẹ má yà mí wèrè o. ẹ má yà mí wèrè o. ẹ má yà mí wèrè o. ọyẹ ìnà kaarin yín sókè ìkaarin ọyẹ fi tọ́lá. ẹ fẹ́ sùúrù ó tó sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe tọ́lá tán o. ọ̀yà wọ síwájú tòṣó tàbí ìwọ náà tẹ̀lé ẹ máa gbé ẹ máa gbé lọ. àdàbí ẹrú tó domestic star. madam ṣé ẹ fẹ́ drive ni mọ́tò náà mẹkáníkì ò tí wàá wò ó so ẹ ti lè. you are sacked fi iṣẹ́ mi sílẹ̀. kí ni mo ṣe mọ̀. o ò ṣe kankan fi iṣẹ́ mi sílẹ̀ you are sacked now. ẹ jọ̀ọ́ madam kò tí ì pẹ́ tí mo bẹ̀rẹ̀ ẹ láti sàkè mi. mo ní you are sacked kí ló dé ṣebí mi mo níṣẹ́ mi. salary. whatever it is my transfer is here please drop your details go go go go go go go. go. iṣẹ́ ní ma ló máa dàbí ní kó fẹ́ máa stress ẹ mi ìdẹ́fẹ́ kó fi síbi kan olùmọ̀dé ṣe mú ọmọ kékeré wa kó wá balance equation yẹn. babe báwo ló ṣe máa múlò ẹni ìwà tó sẹ́kù fẹ́ wá fi jọmọ jọ ń bí báyìí kí ni ọlọ́run tó ti gúnyàn yìí. ọmọ kékeré ni ìwọ ọmọ kékeré ni ìwọ. sori tó bá dúró sínú ilé máa máa lù ẹ lójoojúmọ́ bó ṣe kọ́ tó da màá lù ẹ bó ṣe kọ́ tí ò da màá lù ẹ tí mo fi máa lù ẹ pa àwọn fámìlì ẹ̀ ní rẹ̀kọ́gínáìsì ẹ̀. díọ̀lá this is for your own good this is for your náà ni ìyàwó yìí ni. ìyàwó yìí yà ni ẹjọ gbé nílé kan náà she is a harlot a adulterer o wa dùn wọnú egun o mọ. are you done. yes i'm done sir. n tí mo rí. ẹjọ kò pápọ̀ ló bẹ ṣí èyí. kẹ́ndì gbogbo ayé gbogbo kìràkìtà lókè àbáyé. àlọ́ àlọ́ àlọ́ rẹ̀ ó fi èmi kankan bá mi jẹ́ thousand naira ìyàwó tó wò ní o àgbàlẹ̀ tù mí sílẹ̀ máa kẹta martin tony ló gbé jáde ó kọjá àfẹnù ẹ lọ́ra ti yí. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nínú relationship láàrin ọkùnrin àtọ́bẹ̀rẹ̀ kẹ́tìyà agbọ́ ọ̀wọ́ táwọn òwò táwọn òwò táwọn òwò táwọn òwò táwọn òwò táwọn òwò táwọn òwò táwọn òwò aláyè lọ́wọ́ aláyè. kábàáyọ̀ wọ bàbá bàbá tá a gbé ẹ̀sà ẹ̀ ní irun funfun gbọ̀n èmi náà ò ní eight minutes la máa ah, jẹ́ èmi ẹ̀jẹ̀ kí n ká iṣẹ́ ẹ̀wò iṣẹ́ wà lára mi yìí ò ní kí n má tún lè sọ̀rọ̀ mi ì lè pàdánù kan méjì ti bọ̀ ìlọrun. jẹ́ ẹ̀ ló jọ lójú. máa kẹ́ sí méjì. èmi ni. gbogbo àríyá gbogbo ìgbádùn gbogbo ariwo. kókù lélẹ̀ ìbàbà ìjà. iṣu inú ẹ̀ wà ariwo tí ò ṣe pa síta. sinimá titun yìí ló jẹ́. ó ní kẹ́ra kẹ́wò. kọjá fẹ́nu oyin sa. ìtìlẹ̀ kò dis by rogi amusan. jẹ́ babalajẹ amusan Mr Latin tampa president worldwide. àti sọlá oyèdélé. tààrẹ̀ This Kiss Tonight Ọmọlábí Àjàsí Túnjí Adéboyè ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìtàgbé àkọlé ẹ̀ ní jíjẹ́ subtitled in English ó ti jáde báyìí marketed and exhibited by agbálẹ́jọ inspirational marketer Max films for Olóbi City and the Arena shopping complex Bọ́ládé Oṣòdìlẹ̀ yìí A plus standard motion pictures àti Kenny Climax lárẹ́nà Oṣòdìlẹ̀ ń distribute ẹ̀ sinimá titun wíjẹ́. sọ́dà kún olówó láàárọ̀ kọ́ wa di lálẹ́ kọ́ táàrẹ̀ wa yà wèrè. Ah! tẹ́ bá ra wò ó ẹ gbà pé nǹkan jòkó iṣẹ́ tó ná ṣe pàdé pàdé ó ti jáde tètè lọ ra ti yín o. àdàbí ẹrù tó ń pè lóṣìṣẹ́ domestic staff. abánigbélé abániwakọ̀ mi ò.